في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الحمد لله الذي بيده قلوب العباد يقلبها كيف يشاء والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọkàn àwọn ẹ̀dá ń bẹ lọ́wọ́ ẹ̀ yuqallibuha kayfa yasha ọlọ́run aláwọ̀ máa wá darí ọkàn náà lọ́bí tó wù ọba tí ó darí ọkàn wa sínú ká máa ṣe yóò dá ká dúpẹ́ fọlọ́run ọba náà ọlọ́run adúpẹ́ o àwa bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ àti àwọn òròyìn rẹ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ti yí ọkàn wa sínú ẹ̀sìn mi ìyàtọ̀ sí Islam ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jò kó gbọ́ òun náà ní ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú alukur'an tọ́rọ̀ ní tíra tó ń sọ kalẹ̀ tó wá tún ọkàn sí ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ nínú sẹ̀míyàn àti nínú ẹ̀sìn òun náà ní súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tí a bá ti wọnú alukur'an tí a bá ń bẹ̀ àwọn onú àdísì àbá àìpé lẹ́sìn mọ́ kí láàmà pé jẹmọ́ bídíà àdádálẹ̀ àdádálẹ̀ lọ́ta súnnà òun lọ́fẹ́ bí súnnà wo gbogbo ẹni tí bá ti ń ṣe kọ́mọ̀ pé òun ti kú lójú ọ̀nà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí bá wá ń ṣe àdádálẹ̀ òun náà padà gbẹ̀san àwọn iná ọlọ́run lẹ̀sán rẹ̀ kọ́lọ́mù bá aláàkọ́mọ́ sí wa lọ́mọ náà gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà kọ́lọ́mù bá sí wọn lọ́wọ́ rẹ̀ àwọn tá a ti kú ń bẹ́ẹ̀ kọ́lọ́mù jà tún padà síbẹ̀ mọ́ kọ́lọ́mù bá aláàkọ́ wá sí gbogbo alólórí rẹ̀ mo kí ashabul fadila àwọn àfàgbàgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ ayyimatul huda àwọn ìmáàmù ìmáàmù al àwọn ọmọ ìyá wa lọ́kùnrin wal akhawatu al-fudlayat àtàwọn ọmọ ìyá wa lóbìnrin ìpè àláfíà ọlọ́run kọ́mọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ní tí wọ́n ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni òun náà ni amradul qulubi wa khataruha wa anwa'uha wa shifa'uha. àwọn àrùn ọkàn àwọn àrùn ẹ̀mí àti ewu tó fún àrùn náà tó wà nínú ọkàn yàn àtàwọn ìran àrùn àrùn àrùn tó jẹ́ pé yín máa ń sọdún sínú ọkàn ọmọ èèyàn àtàwọn ìwòsàn àwọn àrùn náà. ẹ̀yọ́ mayami alikọ́lù ẹ̀rí ọkàn tọ́lọ́mọba aláàfin sí inú ara wa malikul jawari òun ni ọba àwọn eríkèéríkè ara tó kù ọkàn òun ni ọba gbogbo eríkèéríkè tó kù lára wa ọ̀wọ̀sọ́ ibùsáyítọ́ra. So wa sahibul qarar òun ni ó jẹ gàba lérí gbogbo àwọn eríkèéríkèé ara tó kù òun ní sì máa ń pàṣẹ òun ní máa ń decide ìtọ́ba ti fẹ́ ṣe òun náà ni ojú ọmọ ṣe ìtọ́kàn bá ti fẹ́ ṣe ilé tí ọmọ ṣe ìtọ́ba ti wọ ọkàn ṣe lẹ́nu ọmọ ṣe ìtọ́ba ti wọ ọkàn ṣe léríkèéríkèé ara tó kù náà ọmọ ṣe tí ọba sì ti wọ ọkàn yẹn láti ṣe gbogbo wọn ò ní ṣe é. sọ ibùsọ̀ ìtọ́ra alẹ́ àádọ́ ìlìjìs òun ní ń darí gbogbo oríkèéríkèé ara bọ̀bọ̀kíyà tó lè jáwárí ẹ̀rí gbogbo àwọn eríkèéríkèé ara tó kù lẹ́yìn ọkàn ma huwa illa junudun lil qalb kò jẹ́ nǹkan kan àfi ọmọ ogun fún ọkàn ibi tí ọkàn bá ti rán wọn lọ ibẹ̀ náà wọn lọ tatalaqqa li amrin minhu yóò máa gba àṣẹ àwọn erékèrékè ara máa gba àṣẹ lọ́wọ́ kan saliban wa ijaba bóyá nǹkan tó dáa òun náà ni ọkàn ń pa wọ́n láṣẹ wọ́n máa dá lóhùn àbí nǹkan tí ò dáa lọ́kàn wọn ń pa wọ́n láṣẹ wọ́n máa dá lóhùn bá a ṣe jòkó ní mahadora nírọ̀lẹ́ yìí kọ́lọ́n sàlékún ìmánì wa ọkàn wa ló wá bí lára wa ló fi wá bí tọkàn ọba wá bí àní wá gbogbo ohun téèyàn ọba fi ara ṣe ọkàn ní ọkọ̀ọ̀kọ̀ ṣe tán láti ṣe nǹkan náà ló ṣe jẹ́ pé ọkàn yìí òun náà lọ bá ara òun ni rọ isul àádọ́ òun lọ ga fún àwọn eríkèríkè ara anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi fún wa ní àgbèjúwe nínú hadisi rẹ̀ ipe ala ẹtẹtì ẹgbọ wa inna fil jasadi mudgha anabi ní bá ṣe nǹkan bẹ nínú ara idha salahat tí bá ṣìnà bá ti dáa sọ́lọ̀ halijásàdò kó lò gbogbo oríkèríkè ara ní ọ̀dà ìtumọ̀ ẹni pé bá a ṣètọ́ wà nínú ara yẹn tọ́ba ìtìlé dá ojú ọmọ ṣiṣẹ́ tọ́ da ẹnu ọmọ ṣiṣẹ́ tọ́ da ẹsẹ̀ àtọwọ́ ọmọ ṣiṣẹ́ tọ́ da ojú ọmọ ṣiṣẹ́ tọ́ da ọ̀yẹ̀dà fásádàt anábìnrin tí bá ṣe ibà ti bàjẹ́ fásádàlì jásàdò kúlùhù gbogbo oríkèríkè ara òun náà ló ti bàjẹ́ mọ̀yànlá ẹ̀rẹ̀ ẹlòmíì tí wọ́n ti kán lápá wọ́n ti kán lẹ́sẹ̀ ẹlòmíì wọ́n ti fọ́ lójú wọ́n ti fọ́ ẹlòmíì lérí nítorí pé ọkàn rẹ̀ ọ̀dà ọwọ́ àti lọ tí wọ́n ti bà ara rẹ̀ jẹ́ ara wa bàjẹ́ torí pé ọkàn ló bàjẹ́ ló jẹ́ kí ara náà padà wá rí parun. ànábì ni ìdá fásitì fásitì al-jasad kulluhu ala wa hiya anábì ní bá ṣe ẹran tí ń sọ fún yín tí mo ní tó bá ti da gbogbo oríkèéríkèé ara ní ọ̀dà tó bá sì ti bàjẹ́ gbogbo oríkèéríkèé ara òun náà ní ó bàjẹ́ anábì ní ọkàn ní rí fàṣẹ o ọkàn ní o ọmọ ya alẹ́kọ́ọ̀lì ọkàn wa a gbọ́dọ̀ mójútó ọkàn náà ni láàmà pè ní èèyàn lára rẹ̀ wọ́n ní lágbájá tí ń bọ̀ yẹn á wọ́n ní èèyàn ní bọ̀ yẹn ẹ dákun nítorí pé ọkàn rẹ̀ dáa ara rẹ̀ wá ń ṣiṣẹ́ tó dáa ẹni tó wá yàyàkóyà tó ń dàdàkúdà tí ń da nǹkan rú tí ń ba nǹkan jẹ́ tí ń bá ń bọ̀ lọ́ọ̀kan wọ́n ní ibi ń bọ̀ yẹn kò ní ara rẹ̀ sì ń bọ̀ wá ó sì lójú ó sì lẹ́sẹ̀ kí ni wọ́n rí fáàsì ọkàn rẹ̀ ò ṣe kí ni ọkàn rẹ̀ dáa. tọkàn rẹ ọba ti da ó ní problem nílé ayé ń bí ó ní problem bọ́kàn ọba ti da ó ní problem nínú sáré tọkàn ọba ti da níjọ́ àlìkèyàmà èèyàn ò ní wà lìjánà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láti máa bẹ̀ lọ́wọ́ ọba pé ìwọ ọlọ́run Allahumma inna nas'aluka salamata alqalb ọlọ́run mọ́sàá fún wa ní ọkàn tó dáa wa salaha almadhar appearance wa náà ọlọ́mọdé ọba jẹ́ wàdà áfíyàtà mi kú lè dá ìwà bàlá àbẹ̀lẹ̀ ọba kọ́lọ́wọ́ mọ́ṣà ìlàwá níbi àwọn àrùn ọkàn àti àdánwò tí ìmọ̀ ń bá yàn tọ́kàn yàn ọba dà wàlùkọ́líbù wìháù wìháù taqwa ẹ̀rí ọkàn òun náà ni ibi tí ìbẹ̀rù ọlọ́run fẹ́ jòkó sí alladhi ashara ilayhi an-nabi yìí èyí tí ànábì ń tọ́ka sí ọkàn náà nínú àdísì tó fi sọ pé àtẹ́kùwá àháhùnà àtẹ́kùwá ànábì ní sórí bẹ̀rù ọlọ́run àháhùnà ànábì ní inú ọkàn lọ́wà tí bẹ̀rù ọlọ́run bá ti wà ní ọkàn ọkàn lálàáfíà náà ní ká máa gbìyànjú ká máa súnmọ́ ibi wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run kẹ́rù ọlọ́run ọba kó lè máa bà wá kẹ́rù ọlọ́run ọba bá ti ń bà wá òun ni cleaner ti máa ń clean ọkàn lẹ́yìn náà ká máa jòkó síbi wọ́n bá ti ń ka alukur'an nítorí alukur'an òun ni wáàsí kọ̀díjá àtikùn mọ̀ọ́yídọ́tò min rabbikum a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní kọ̀díjá àtikùn mọ̀ọ́yídọ́tò min rabbikum ọlọ́wọ́n bá ní kur'an ti wá báyìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run wáàsí wa shifa'un lima kur'an ìwòsàn ni fún àrùn ọkàn kọ́lọ́mọba alá kọ́mọ léwa jìnnà sí al-Qur'an al-Karim ẹ̀rí tíra yẹn dhalika al-kitab la rayba fihi ọlọ́mọba ni ẹ gbọ́dọ̀ sí iyèméjì lórí Qur'an o kò sí iyèméjì ń bẹ ẹ má dá òtún ẹ̀ húdà ìmànání lílì muttaqin fún àwọn tí wọ́n bá fẹ́ bẹ̀rù ọlọ́run tó ti mọ̀ pé wọ́n fẹ́ máa lékún níbẹ̀rù ọlọ́run ọlá ti máa sí Qur'an nìkan kó o sì máa lọ síbi ìjòkó tí wọ́n ti ń tú alukur'an láì ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó máa dógùn ọkàn máa dógùn o bí irin ṣe máa dógùn ìtí sì máa ń jẹ́ kí irin tó dógùn kọ́ padà wá di pé ń dán padà òun ni ká máa fi gírísì ra ká máa fi ọ́ìlì ra ọkàn náà máa ń ìdí máa ń jẹ́ kí ọkàn padà lálàáfíà òun náà ní kéèyàn máa gbọ́rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ọba yìí máa ń tún ọkàn ṣe ni kọ́lọ́mọ́sà fi asúnà àwọn tí wọ́n máa rántí rẹ̀. علق الله عز وجل النجاة يوم القيامة بسلامة القلب ọlọ́wọ́ bá aláà ó di óyé wáyé pé ẹnìkan ò ní làkó nínú ìyá ọlọ́run jọ́ alìkìyàmà àfẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà tọkàn rẹ̀ bá ti lálàáfíà kó tó jáde láyé mà pé ìyá ọlọ́run lè jẹ lọ́rùn ọlọ́wọ́ bá aláà lọ sọ bẹ́ẹ̀ anábìwá Ibrahim alayhi salatu wa salam ń sọ̀rọ̀ ọlọ́run wá gbé wá nínú Qur'an ọlọ́run ọba ní wàlá tukhzini yawma yub'athun anábì Ibrahim ń sọ̀rọ̀ yìí pé ìwọ ọlọ́run mọ́mọ́ dojú tì mí níjọ́ àlùkìyàmà níjọ́ tó bá ń gbé àwọn èèyàn dìde yawma la yanfa'u malun wala banun ìjọ tí owó tá ní òní ṣàǹfààní gbogbo owó tó kó sínú ilé gbogbo àwọn properties rẹ gbogbo àwọn dúkìá rẹ gbogbo àwọn certificate rẹ tó lè dowó gbogbo nǹkan tó lè dowó àwọn gold àwọn silver níjọ́ náà kò ní sàǹfààní torí pé nígbà tó wọnú sàárè ọwọ́nú sàárè òhò ni ó sì dìde òhò ni bóòlù owó rẹ̀ ó sì wá sàǹfààní ẹ̀yìn bọ́ bá wá sí wá kó lọ́wọ́ gan tàbí gbà lọ́wọ́ ẹ tí wọ́n náwó lọ́rùn ọlọ́run bá ní ẹ má jí owó bá ti yín jẹ́ owó yìí ò ní sàǹfààní fún yín lọ́rùn o wádà banun àwọn ọmọ yìí ò ní sàǹfààní fún yín tẹ́yìn ọba ti tẹ́ ẹ̀ bá ti dúró déédéé ẹ ọmọ mi àfáà ni ẹ tẹ́mi bá ń ṣe lọ́wọ́ ọba ọmọ yẹn ó béèlì mi irọ́ ni o ọmọ gba ládá ìwọ náà dáyà jẹ ọlọ́wọ́n bá ní yẹ́wọ́ máa láyà ń fa ohun máa lóhun wà láàbànú ọjọ́ yìí ọlọ́wọ́n bá ní owó òní wúlò bẹ́ẹ̀ ni ọmọ òní sàǹfààní ìlàmọ́ni àtàlọ́hà bí kọ́lìbì sàlìm ọlọ́wọ́n bá ní ntí ọyọ yẹn kúrò lọ́wọ́ yànjọ́ náà òun náà ni kọ́kàn yàn lálàáfíà ẹni tó bá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà nìkan ní ọ̀bọ lọ́wọ́ ìyà níjọ́ tó wà tọmọ onígbà yẹn lẹ̀ Suratu Shu'ara àyà 89 lọ́lọ́run ọba aláàtí ń sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé alikọ́límù sẹ́lìm ọkàn tó là mina shirik níbi ẹbọ kọ̀ bá wọn ṣe bọ́ mina sehiri nínú agbára ogun kò bá wọn ṣáájò kò bá wọn ṣoògùn minal ma'asi min kaba'iri dhunub kò ṣe ọlọ́run ọba àbótisẹ́ ọlọ́run rí ó ti túbá kótó kú. ẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kò sẹ́bọ̀ ń bẹ̀ ọkàn yẹn kò gbọ́ mí gbọ́ ọlọ́run ọkàn yẹn kò wá ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbóṣe ó ti túbá kótó ti bọ́ jáde láyé àwọn ọkàn tó bá lálàáfíà báyìí àwọn ni ọlọ́run ọba aláwọ̀ fi sínú àlìjẹ́nà kọ́lọ́mọ́sá ìfàwọ́ náà sínú wọn. alákọ̀ọ́láwọ̀ láàfíàtà wàsàádàtà fi dúnìyà bí sàlámàtì kọlù. ọlọ́run ọba aláà ojú oyé wa wípé oríire àti dùnnú àti kára àyàn ọmọ yá ọlọ́run so mọ́ kọ́kàn lálàáfíà tọ́kàn bá ti wà mọ̀mọ̀tẹ́lẹ̀ ó ti kún kẹ́kẹ́ pẹ̀lú ẹbọ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ kò ní lálàáfíà tọ́kàn bá ṣe lálàáfíà eríkèéríkèé ara rẹ̀ ò ní lálàáfíà torí yẹn tí bá ti ń sọkàn ní ọmọ sára tó bá ti rẹ ọkàn àárẹ̀ ọmọ sára tọ́kàn bá ṣe lálàáfíà eríkèéríkèé ara ó lálàáfíà ẹ̀yọ́ màyá mi inú ẹ̀sìn wa òyìnbá káyọ̀ lọ́kọ́lù bó fásidá wọ́n ní tọ́kàn bá ti bàjẹ́ ya àmàlẹ̀ ìsánú àmàlẹ̀ sẹ́yìhà iṣẹ́ búlẹ̀ yóò máa ṣe ní ọmọ wá sínú ọkàn yàn ọ̀yàkánà lẹ́kọ́lùbù sọ́ọ̀lẹ̀ ha wọ́n ní tí ọkàn bá da tọkàn mọ́ kúrò níbi ẹbọ kúrò níbi ẹ̀ṣẹ̀ ya àmàlẹ̀ ìsánú àmàlẹ̀ àsànà sọ́ọ̀lẹ̀ ha wọ́n ní sẹ́ẹ̀rẹ́ òun náà ní eríkèríkè ara ọmọ ṣe tọkàn rẹ̀ bá ti da ojú rẹ̀ ò ní wòwò kúrò torí ọkàn rẹ̀ ọmọ sọ fún ọ pé má wo má wo bàbá wo ó sórí ibò tọkàn rẹ̀ bá ti da ò ní gbọ́gbọ́kúgbọ́ tọkàn rẹ̀ bá ti da ò ní sọ̀sọ̀kúsọ tọkàn rẹ̀ bá ti da ò ní tọkàn rẹ̀ bá ti da ẹsẹ̀ rẹ̀ ò ọkàn òun náà ní engine ṣe rí bọ́dì òun náà ní bọ́dì mọ́tò àwọn ara wa òun ní bọ́dì mọ́tò engine ibẹ̀ lọ́kàn tí ń dìbò ti paná kó wọn lọ mọ́ kí lára náà ó ṣe jẹ òun náà dúró síbẹ̀ ni. ẹ̀yọ́ màyá mi tí wọ́n bá ti start engine yẹn tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pàtí máa ti ń lọ kí ni wọ́n tẹ̀lé bọ́ọ̀dì rẹ̀ náà ó ṣe kí ni yọ tẹ̀lé bọ́ọ̀kan wa àṣeríkiri kàrà wa ṣe rí nìyẹn tó o bá fẹ́ kí ọlọ́run ọba aláàkọ́dán wò nílé ayé lọ lè mójútó kan rẹ̀ ọkàn rẹ̀ ni ó dìtámì oríire àtorí kọ́lọ́mọjà bá wọn sórí ibú bẹ́ẹ̀ tọ́kàn rẹ bá ti da àmọ̀kó sórí rẹ tọ́kàn rẹ bá ti da àmọ̀kó padà sórí bú tọ́kàn rẹ bá ti da àmọ̀kó wà lè jẹ́nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run tọ́kàn rẹ ti da àmọ̀kó iná lọ́nà lè wọ̀ alikọ́lù ọkàn alàmbíyáwó kúlùhùn wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá alàmbíyáwó kúlùhùn jẹ̀míà gbogbo àwọn ànábì ọlọ́run máa já ò máa yóò bá àzùn wọn ò gbé wọn dìde lẹ́yìn kankan ilà ìṣúláhìl kúlùhùn bí ìbá jẹ́ pé kán wá tún ọkàn ṣe tàbádà nẹ́bì ti ń sẹ́ran secondary ni primary assignment tọ́lọ̀ ń fún ọ̀hún náà ni pé kán wá tún ọkàn ṣe tàbádà nẹ́bì ti ń lọ́rin bí ànẹ́bì dáúdà wọ́n kàn fi yẹn wá jíjẹ múmu iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ kí wá ṣe láyé gan ni kán wá tún ọkàn ṣe nígbà nẹ́bì inú dìde tí ń sọ fáwọn ọjọ́ rẹ̀ kí ló fẹ́ tún ṣe lára wọn jẹ́ máa ọkàn wọn torí pé ẹbọ ti wà ń bẹ̀ wọ́n ń bọ àwọn bàbá bàbá wádùú yẹgúsù yàhókù násìrò àti ṣùwà ó ní ibi tẹ́ ẹgbẹ́ àwọn bàbá yẹn sí ẹgbẹ́ wọn kó ń bẹ̀ Allah ló yẹ ká ẹgbẹ́ síbẹ̀ tẹ́ bá ti gbé Allah síbẹ̀ ọkàn yẹn lálàáfíà torí gbogbo ń tẹ̀ ń wá àwọn bàbá yẹn ò lè ṣe wọn ò lè ṣe fúnra wọn dépò tó ń ṣe bẹ́yìí ẹ̀yọ́ miami wọ́n kò dé dákàrọ̀ Allahu azza wa jalla sàlásàsà àníwáì min kulubil ibad ọlọ́run ọba àlá gbé ọ̀rọ̀ wá ọlọ́run ọba àlá sàlàyé nínú Qur'an ipe ọkàn mẹ́ta ló pín sí awwaluha alikọ́líbù salim ọkàn tó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì alikọ́líbù alimayit ọkàn tó ti kú ẹlẹ́ẹ̀kẹta alikọ́líbù sakin alimarin ọkàn tí ń ṣàárẹ̀ ọkàn di mélòó jama ọkàn mélòó lọ́wọ́ nílẹ̀ jama mélòó mẹ́ta alikọ́lùmù salim alhayi ọkàn tí ń sẹ̀mí tó sì lálàáfíà alẹ́dẹ̀ sàlámà Allahu min àmọ́rọ́dì alkufu wàṣubuhati wàṣàwà òun náà ni ọkàn tí ọlọ́wọ́n bá aláàtì sànú ah ọlọ́wọ́n sẹ̀ sànú wa allahumma ya muqallibal qulubi thabbit qulubana ala dinik allahumma ya wa ya musarrifal qulub sọ́rọ̀fì kùlúbánà aláàtọ̀ àti ẹ̀yọ́ mọ̀ yá ọmọ gbé ọkàn nílé ọlọ́wọ́ bá aláà lọ́wọ́ kùlúbù ìbádi bẹ́ẹ̀ni asọ́bì rahman yíkọ̀ líbù ha kẹ́ ìfàyàṣà wọ́n ní ọkàn wa ń bẹ nínú àwọn ìka ọlọ́run ọlọ́wọ́ bá aláà mọ́ yí sí ibi tó wá wù ni ìyàwó ọmọ sálámà ó ní táwọn ẹbí bá ti wà lọ́dọ̀ ثبت قلبي على دينك ويا مصرف القلوب صرف قلبي على طاعتك ìwọ ọlọ́run ọba o ìwọ tó máa ń yí ọkàn mọ́ṣá ìṣàánú mi ṣàánú èmi Muhammad mọ́ṣá ìṣàánú mi bá mi yí ọkàn yí sí pé kí n máa tẹ̀ láṣẹ ìwọ ọlọ́run kí n sì máa ń sin ìwọ ọlọ́run nígbà náà bí n fi ọkàn rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ ni wọ́n wá dákẹ́ ọmọ ya ọmọ ya gbogbo ìyàkuyà táwọn yẹn yà ń ìwọ náà lè yà á gbogbo ìdàkúdà táwọn èèyàn dà yẹn ìwọ náà lè dà á gbogbo àrùn ẹ̀mí tí ń mú àwọn èèyàn pokùnso tí ń mú àwọn èèyàn gbé nǹkan jẹ tí ń mú àwọn èèyàn bó sódò ìwọ náà lè láàrùn ẹ̀mí yẹn àfikọ́ ọmọ sọ fọlọ́n kọ́ lọ́mọ jíkè ṣèitán kọ́ mọ́ jòkó nínú ọkàn rẹ̀ ọlọ́run ọbẹ̀ ọmọọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọkàn tó lálàáfíà yìí ọlọ́run bá ti làákò níbi ẹbọ àti ìrújú ẹ̀sìn ṣubuhat kẹsàn ọdọ àrùn mọyàn lọwọ ọ̀tọ̀ ní náníkẹ yẹn oṣù ọ̀tọ̀ ní tí ń ṣe ń si ń pè lẹ́sìn kì í sì sẹsìn ó sì múra ṣe ń náwó sí ń gbìyànjú kò sùn ń ọgbàdà wa àtijọ́ àlèkè àwọn ọkọ ń ṣe gbogbo sẹ̀rẹ̀ wá di haba amatora ọgbàdà wa wọná pẹ̀lú àwọn tí ó ṣe rárá báwọn kan ṣe tí lọ òun náà ní bídíà àti bídà tí ń sọ̀yàn di kèfèrí àti èyí tí ọ̀sọ̀yàn di kèfèrí gbogbo ẹ̀ pátá òfò ni. ọlọ́run làwọn kò níbi àrùn ẹbọ àrùn bídà àrùn ṣàwà àwọn adùnlé ayé tí múyàn máa tàpá sófin ọlọ́run wọ̀wọ̀ kọ́líbùl mọ́mìn as ọkàn yìí tọ́lá láàfíà yòó náà ni ọkàn olùgbàgbọ́ òdodo ọkàn tó dáa tọ́lọ́wọ́n bá aláàfin ròyìn pé yọ́ là kúrò nínú wàhálà níjọ́ alkiyama yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọlọ́run bá ní òṣẹ́nìkan tí ó là kúrò bí ìyà àfẹ́ni tó bá gbé ọkàn tó lálàáfíà dọ́run salimu minal kuf salimu minal bid'ah salimu min kaba'iri dhunub kọ́lọ́mọ́sá ẹni kọ̀ọ̀kan wa sọ́tù Shu'ara àyà 89 lọ́wọ́ alikọ́líbù sáni ọkàn ẹlẹ́ẹ̀kejì wàlùkọ́líbù mayis òun náà ni ọkàn tó ti kú táítáí ó ti kú fífẹ́ wàlùkọ́líbù káfíìrì òun náà ni ọkàn kẹfẹ́rí alimushrik ọkàn ẹlẹ́bọ sọ ibùlì bídí àti mukafira ọkàn ẹni tó gbé bídí àti sọ yẹn di kẹfẹ́rí lọ́wọ́ tó sì wá takú lérí ẹ̀gbọ́n òní kò mẹ́ẹ̀ àwọn tó awí yìí alẹ́bí ó ṣìrìbà alkufra hatta rọ́nà àlẹ́ eléyìí ọgbà èṣù láàyè débi pé ọkàn rẹ̀ ti wá dúdú ó dúdú débi pé kọ̀ wá sẹ̀mí má ọkàn náà wá kú fàmọ́nà usul al eléyìí òdodo ọ̀ráyè wọ bẹ̀ ọkàn yẹn ó rìsísítì òdodo kò sí ẹ̀rí tẹ́ mu wá yóò ní táwọn ọmọ ṣe náà nìyẹn kò sáà dì tẹ́ mu wá yóò ní báwọn ṣe báwọn bàbá àtàwọn tá ń ṣe nìyẹn kò sí àyà tẹ́ fà fún aláyà yẹn èmi náà ti kà ń gbà kékeré àlélẹ́ yìí sẹ́yìn làwọn ò máa ṣe tó bá ti jáde kíámà fòwúlẹ̀ nítorí pé kò sí ẹ̀dẹ́dẹ́ àti gbọ́ dépò tí ó tẹ̀lé eléyìí ni kọ́líbù mayit ọkàn tó ti kú àwọn eléyìí ń bẹ lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀rá ànábì àti gbàfà ànábì ọlọ́mọlẹ́wà kó lẹ́yìn ànábì àwọn eléyìí àwọn rí ànábì wọ́n jòkó tì wọ́n ní Muhammad máa ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn náà máa ṣe tiwa lọ́tọ̀ àgbọ́ àṣìgbà òpòrọ́ ni ẹ́ ọlọ́run ránṣẹ́ àwọn yẹn gbàsílá gbàsílá àwọn tá a wíyọ gbà nítorí pé indahum qulubun mayyita torí pé ọkàn yẹn ti kú táítáí kò lè gba òdodo ìlú wọn náà ń bẹ nísìnyí kọ́lọ̀ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọkàn tó ti kú yìí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ ní Koran ọlọ́wọ́n bá ní innal ladhina kafaru ọlọ́wọ́n bá ní sẹ́rí àwọn tí wọ́n ti di kèfèrí sawa'un alayhim bákan náà ní orí o àǹdáritahun bọ́bá kìlọ̀ fún wọn am lam tunzirhum la yu'minun abó kìlọ̀ fún wọn wọn ò ní gbàgbọ́ láíláí bó ṣe wá sí wọn ní gbọ́ bó ṣe wá sí wọn ní gbọ́ wọ́n láàmú suratu al-Baqara ayàlẹ́ kẹfà àwọn kèfèrí ọlọ́wọ́n bá ní thumma qasat qulubukum ọlọ́wọ́n bá ní ẹ̀yìn ẹ̀yìn ọkàn yín sì wá lé báyìí min ba'di dhalik lẹ́yìn gbàtà ti sòdodo kalẹ̀ fahiya kal-hijarati aw ashaddu qaswa ọlọ́wọ́n bá ní a ọkàn wọn lé bí òkúta àbíká ni ó tún lé ju òkúta lọ bẹ́ẹ̀ bá dàbí sí rí òkúta sí yọ wọlé ọlọ́run fi ọkàn wọn wé òkúta ipe kò sí jọ wọbẹ̀ suratu Al-Baqarah aya seventy four àwọn léyìí àwọn náà ni àwọn tó jẹ́ pé ọkàn wọn ti kú táítáí ọmọ rí wọn yọ máa ní ọmọ ìmáàmù lòun ọmọ àfáà lòun kọ́dà bàbá àwọn lọ́kọ́ mọ́sálásí kan níjẹ̀bú ẹ bàbá àwọn ni mọ̀fásírù alákọ̀ọ́kọ́ nílùú kan gbogbo tí ń sọ yín pátá yín sọ fún ọ yí pé àlọ́hùn ò ṣe mọ́ irú àwọn ìyá màbàdó ọ̀nà wọn lọ́wọ́ ẹ̀ sì ti màgbé tọ́ àwọn tọ́lọ́wọ́n bá ń ròyìn ní àwọn náà ń bẹ́lẹ̀ ayé yóò ní tóun ṣe yìí tó bá jẹ́ pé iná lòun fẹ́ wọ̀ òun ṣe tán ibẹ̀ lòun ṣe bọ́ tó bá jẹ́ iná lòun bá wọ̀ òun ṣe tán àwọn eléyìí máa ń lọ́dọ̀ ọlọ́run wọn á ní ìwò òjíṣẹ́ ọlọ́run sọ àwọn ìjọ ànábì Hud wọ́n kúkú sọ ẹ máa rí tí wọ́n máa sọ ọdún yìí pé àfààfà má bá mi sọ̀rọ̀ tó gbogbo tíra tó ń ka yẹn yìí lè gbọ́ èmi níbi tí lọ àwọn asuhabul kòlúbí alimayita ọkàn yẹn ti kú páyipáyi ọlọ́mọṣẹ́ ìsánú wa mọ́ṣẹ́ ìsánú wa àkọọ́lẹ̀ lágbára o wọ́n láì kò ní gbọ́ kò sì ní gbà torí ẹni bá lè la máa tírìtì àbí ẹni bá ti kún kọjá mọ́ tírítímẹ́ǹtì ò lè fẹ́ fún. táwọn kẹ̀kẹ́ máa ṣàdúrà bọ́ọ̀lù máa ní káàánú ọlọ́run lè bá ọlọ́run bá fi asúnú àwọn eléyìí o àwọn eléyìí náà pósìtì alákọ̀ọ́kọ́ ẹ̀rí ẹlẹ́kẹta òun gangan ni àkọ́lé ọ̀rọ̀ wa òun náà ni alikọ́lìbù salis wà alikọ́lìbù marid asakim ọkàn tí ń sàárẹ̀ bọ́yọ̀ máa pa ààrẹ ń ṣe òun àbíkọ́ ma òun sì òun máa ń gba treatment tàbá treat rẹ̀ yọ gbọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣe wá rí ọkàn tá a wí yìí alimamulu ubi shahawati wa shubuha alimamuluhu bìṣàwátì wọ̀ṣubuhà ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ni bọ́lọ̀n bá fẹ́ tọ́bá sọ fún yí pé àà ah, èyí tó ń ṣe yóò dáa ẹbọ ni yóò lọ ni ṣubuhà ni ní ọba ní ṣe mọ́ èyí tó ń ṣe yí bídíà ni ní ọba ní ṣe mọ́ èyí tó ń ṣe yí ẹ̀ṣẹ̀ ńlá ni yóò pa ọrùn yóò bá ti ẹjẹ́ alóhùn ọmọ ní ọba túbá àwọn eléyìí ni àwọn ọkàn ti ń sàárẹ̀ ṣẹlẹ̀ àwọn kan ti ń sáré yìí yóò máa sáré pẹ̀lú adùn ayé yóò sì máa sáré pẹ̀lú ìrújú nínú ẹ̀sìn àbíkọ́jẹ́ pé méjèèjì lọ́ba bí ṣe ń lé ayé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tó ń dàrú mọ́ lọ́wọ́. wọ̀kẹ́sí ìrùmìnà náà sì lè yẹ́wò máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí nínú àwọn mímọ yẹntẹ̀sìmú náà àwọn àrùn ọkàn yìí ń dà wọ́n láàmú ọwọ́ ajẹ́ kọ́kàn wọn máa sàárẹ̀ àwọn àárẹ̀ yìí sì ní ìmọ̀ pọkànrún lẹ́yìn náà alimudammira lilhayati sa'ida ìgbésí ayé tó dáa tá a fẹ́ lò yẹn tọkàn bá ti ń sàárẹ̀ ìgbésí ayé yẹn èyàn lò tọkàn bá ti ń sàárẹ̀ kò ní sí dùnú mbẹ̀ ọkàn tí dùnú máa ń wà òun tọ́bọ́kù níbi gíní mọ́sọ́lẹ́ kan ẹbọ oògùn ṣíṣe àti bídíà ṣíṣe àti àwọn ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ̀ bá ti sàánú ẹ̀ tọ́ba ti bọ́kù mẹ́ ọlọ́run ó fi ìdùnnú sínú ọkàn yìí. huwa alladhi anzala sakinata fi qulubil mu'minin ọlọ́run bá ní àwọn tí wọ́n bá ti gbàgbọ́ tí wọ́n ṣẹbọ mọ́ tí wọ́n sì gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n wù wá re ọlọ́run bá ní á fi ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn wọn ọmọ ìyá ojoojúmọ́ nínú ọmọ dùn torí pé ọkàn rẹ̀ ṣe kí ni ọkàn rẹ̀ lálàáfíà torí ìwọ náà ló kírètì àlàáfíà fúnra rẹ̀ wọ́lá mo fẹ́ dọ̀bùlé ní ilé ayé tuntun mi sẹ́mi nìkan ni ọkàn rẹ̀ ni ọ̀gbádùn bọ́kàn rẹ̀ bá gbádùn wọ́n mọ̀ pé àlàáfíà ń bẹ mi kọ́kàn ọ̀gbádùn ọlọ́run ló wọ́n dán o kí ló wá dé tó ń banú jẹ́ ó sì ní tó ń bá ti dán o oníwàlá níbi olùwádìí nàkùn ọlọ́run ló wọ́n dán ọ wò ó lè sọ àwọn àdánwò tí wọ́n bá ọ mínà lè kọ́wọ́ fi wọlé ju oyè wa náà ṣe mínà lè àmúwá lè wọlé àwọn fòsì wá sàmàrà ọlọ́run ló wọ́n gbowó lọ́wọ́ ẹ lọ́wọ́ dá àwọn àsìkò kan ọlọ́run ló wọ́n máa pa yín lọ́kọ̀ọ̀kan ọlọ́run ló wọ́n máa febi pa yín lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run bá aláwọn ló wọ́n máa dán yín wò wọ́n máa dẹ́rù bà yín ọwọ́ ni wọ́n bá ṣe sọ̀bìrì ṣé ọgbọ́n tó sọgbẹ́ yín ni wọ́n bá ṣeré bá ṣeré ọlọ́run bá nìrẹ Muhammad gbogbo àwọn tó bá wá ṣe sùúrù fún mi bá mi fún wọn ní ìró dùnú wípé ń dùn wọn nù ó ń padà dùn wọn nù ó mọ̀kàn dán wọn wò ni o. ìbádàn wo bá ti dé kí ní bò yẹ jẹ̀mọ́ àlùbúṣọ ó lè kó kíláàsì kan bó sí kíláàsì kan àbíkọ́ ọ̀sẹ̀ sáà ọmọ ya iná máa rẹ̀ ó sí yusra fa iná máa rẹ̀ ó sí yusra ọlọ́run bá ní tí kan bá ti lé yọ Why is our up? I don't wọ́n ìtọ́ wọn fẹ́ dọ̀ àdáwò tiẹ̀ tó dànù bí àyùbá ọ̀ọ́dọ̀ lè bá ọkàn rẹ sọ̀rọ̀ àdáwò tiẹ̀ tó àdáwò ànábì Yusuf I don't want to be oh, Ibrahim I don't want sáyẹnsì àdáwò tọ́lọ̀ ń gbé kàn ọ́ ó tó dànù bí Zakariya gbogbo àwọn ànábì ọlọ́run pátá tọ́lọ̀ ń dáwò gbogbo wọn pátá àdáwò gbogbo wọn tó ànábì àdáwò gbogbo wọn tó àdáwò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí ọkàn àníwá àwọn àmọ́rọ́dẹ kọ́lí àwọn àmọ́ sọ ọlọ́kàn ọkàn àwọn àrùn ọkàn a sì máa sọ tírítímẹ́ǹtì rẹ̀ a bá sọ àrùn ọkàn àmọ́rọ́dẹ wọ́n ṣe fa òhà àrùn ọkàn ni àrùn ọkàn ni wọ́n tó bá ti ní mọ̀pọ̀ ti wà affected ọkàn rẹ ti ó ti bàjẹ́ tó bá jẹ́ ọkàn bá ní ọkàn rẹ ti bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan méjì ni ó ti bàjẹ́ púpọ̀ mẹ́ta ni èyí tó lágbára tó bá jẹ́ pé mẹ́rin lọ́wọ́ wà ní ọkàn tiẹ̀ ọkùnrin ti jẹ dàdé dàjì tó bá jẹ́ pé mẹ́wàá ni torí mẹ́wàá mọ́ fẹ́ kà tó bá jẹ́ pé mẹ́wàá ni yọ̀dà ọkọ lọ sí ibi tó ti gba àwòsàn wọ́n yẹ wá ta àwọn oògùn yìí ní pharmacy. شفاء الأمراض القلبية لا يباع في صيدليات wọ́n yẹ ta àwọn oògùn àrùn yìí ní pharmacy wọ́n yẹ ta ní ọ̀dọ̀ àwọn ìyá oníkẹ́mìsì àwọn ìyá àwọn ìyá alágbo <laughs> wọn ò lè kí ọ̀rẹ́ àwọn ìyá lẹ́kùn lẹ́jà tí ń tà àti awọ gala àti tó kó sí ẹgbẹ́ kan tí ń méjèèjì ò lè kí ọ̀run ọkàn. alákọ̀ọ́kọ́ nínú àwọn àrùn náà ọmọ ya tí ọkàn bá ti ń sáré o nísẹ̀mí tọ́ da aláyé mọ́ o lẹ́yìn náà bàbá ti jáde láyé ìdààmú nínú sáré ìjọ àlìkíyàmà wàhálà ni o torí ẹnìkan ò ní sinmi lọ́rùn illa man ata Allaha bi salim ọlọ́ni ẹni tó bá bọ́ lọ́n pẹ̀lú ọkàn tó lálàáfíà òun nìkan ni ó wà lè jẹ́nà ní ọgbàdùn sẹ́rẹ́ yìí tọ́kàn yín sáré ẹ jẹ ìyà àwọn tọ́kàn wọn ti kú àwọn wọn náà gbére wọn ní jáde àwọn tọ́kàn wọn tó jẹ́ pé èyí ń sàárẹ̀ ọlọ́run ọba aláwo fún wọn sínú iná tọ́bọ̀ wù ú tí ọba sì wù ú yóò fèrè jì wọn àmọ́ ayé ń bí wàhálà ni alákọ̀ọ́kọ́ alikufuru billahi azza wa òun náà ni kọ́ gba nǹkan gbọ́ ní nítorí ọmọ jọ́sìn fún yàtọ̀ sí Allah orò dílé òsàdílé òsàjọbọ àti gbogbo àwọn nǹkan tí a gbàgbọ́ wípé ó lágbára láti fi yí ìṣẹ̀mí wa padà ọkàn ọkàn ni o ẹni tó lè ṣe ọdún egúngún ọkàn rẹ̀ lọ́bàjẹ́ ló fi gbàbẹ̀ lọ tọ́lọ́gbà pé egúngún yẹn ni ọba àwọn òun lọ́lọ́wọ́ ọba àwọn tí ó yanjú ọ̀rọ̀ òun òun nísinsìnyí ẹni tó lè lé olóògùn tó lè gba ọ̀nà kí àtẹ́rí ìgalà àtẹ́rí ẹyẹ lọ́dà fún ìjálàbí ẹlẹ́bọ ọ̀hìn ọkàn yẹn ti bàjẹ́ wọ́n fọkàn sí pé oògùn yẹn ni wọ́n là òun kúrò níbi òsì àtàárẹ̀ àti ìṣẹ́gun ọ̀tá àwọn eléyìí ọkàn tí wọ́n ti kú àmọ́ wọ́n bá wọ ọlọ́run ọba tẹ́ ẹ bá sọ fún wọn tí wọ́n bá gbọ́ àjẹ́ pé ọkàn wọn ń sàárẹ̀ ni torí ẹlòmíì ọmọ ọkàn àti pé jálàbí iṣẹ́ táwọn bá lọ́wọ́ àwọn àgbàlagbà ni iṣẹ́ àwọn àgbàlagbà gbọ́dọ̀ parẹ́ àwọn ní kíkiri sí àwọn àgbàlagbà yẹn ọwọ́ ajé iṣẹ́ àwọn babaláwo má ti ṣe babaláwo mọ́ o bó bá ti ní sòrò ìyáka náà abúdú sin ọlọ́run wá ìyáka nasta'in kò ti ṣàdúà ìtumọ̀ ayà yẹn nìyẹn kọ wàrà lọ́wọ́ lọ́dọ̀ Allah nǹkan bẹ lọ́wọ́ ọlọ́run má sì nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní innal ladhina kafaru ọlọ́run bá ní ẹ̀rọ àwọn kèfèrí sawa'un alayhim bákan náà ni ó rí lára wọn o àwọn tọ́ka wọn ti kú nìyẹn anzaritahum bẹ́ẹ̀ bá kìlọ̀ fún wọn amúlámúdúnzínihùn abẹ́ kìlọ̀ fún láàyò mìínú òun ní gbọ́ ọkàn wọn yẹn ti kú ṣẹlẹ̀ àwọn tí ó gbọ́ òun làwọn tí ànábì sọ fún ànábì sọ fún Umar bin Khattab ó gbọ́ ànábì sọ fún Abubakar ó gbọ́ sọ fún Usman Usman gbọ́ wọ́n fi ìbọ̀dìsálẹ̀ wọ́n gbà sílá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba torí pé ọkàn wọn ò kú wọ́n ní làákàyè tí wọ́n fi ń se kíni tí wọ́n fi ń ronú wípé ah nígbà wọ́n jẹ́ pé kíní yóò sí tẹ́lẹ̀ wọ́n dáa ni kò gbọ́dọ̀ jọ́ lọ́hùn ní tí wọ́n dá gbọ́dọ̀ jọ́ lọ́hùn ọlá aláà tó ń júwe fún àwọn Muhammad yìí òun náà ni ọjọ́ lọ́hùn wọ́n sì gbà Islam. ìwọ náà pé wọ́n ni olórí àwọn ẹlẹ́bọ nílùú ẹni tí ò ní ikú tí ó máa bẹ nígbà tí gbogbo nǹkan bá kú tán òun náà ni Allah òun lọ́gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ọba wa ọlọ́run bá ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa ọlọ́run bá ní ẹ̀rọ àwọn tọkàn tí wọ́n ti kún yẹn ọlọ́run bá ní àti fèdí dídí wọn lọ́kàn wọn ò ní gbọ́ wa lahum azabun azim wọ́n bá gbọ́ ń nígbà wọn ti gbà sílámù yẹn gbogbo èyí tí wọ́n ti sẹ́yìn nínú gbogbo àwọn ìbọ̀rìṣà tí wọ́n ṣe ọdún ìbọ̀rìṣà ni ó àwọn òrìṣà tí wọ́n bọ́ ni ó nígbà tí gbà sílámù ìsìlámù ti pa gbogbo rẹ̀ sọ́tìlì bákọ́rà ayé ẹlẹ́ẹ̀kẹfà àtẹ́lẹ́ẹ̀keje ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa kí wá ní ìwòsàn àrùn kèfèrí àrùn kéèyàn ó gbé nǹkan míì sọ́kàn yàtọ̀ sí ọlọ́run ọba wa tó ti ní nǹkan míì lọ́kàn àrùn ti wà lọ́kàn rẹ̀ ìmánì ló yẹ kó gbé síbẹ̀ nípa ọlọ́run Allah òun náà ni kọ́ ọmọ lọ́wọ́ sí kọ́ ọmọ tẹ́tí kọ́ ọmọ gbọ́ tí wọ́n bọ́ sọ̀rọ̀ kọ́ tẹ́tí káwọn bá sún náà máa ń bọ́ sọ̀rọ̀ ipe àlọ́ kan lọ lọ́hún ọba yìí lọ́ba tó dé pé ó wà mustahiqu lil ibada òun ló yẹ ká sìn lóun nìkan wọ́n wà musta'anu bihi wahda òun ló yẹ wọ́n ni mo yí òun ní nípa àyàn ọba yìí ní sí iye èèyàn wọ̀rọ̀ zak ọba yìí lọ́ba tí ń fún yàn wọ̀rọ̀ ọ̀fẹ́ aláàánú gbọ́ yàn ga wọ́n káfí òun kalẹ̀ wọ́n ó jẹ gàba lẹ́ni gbogbo ń tọ́da wọ́n kò sí tipa rẹ̀ ọ̀ka wọ́n alágbára rẹ̀. ìdá kọ́bìlẹ̀ kọ́líbu àlàkídàtà sọ̀híhá tí ọkàn rẹ tó bá ti rìsífù títóbi ọlọ́run àti ìgbàgbọ́ nínú ọlọ́run sàyàkúnù kọ́lì búká sàlìmà ọkàn rẹ wà balẹ̀ ọkàn rẹ wà lálàáfíà alladhina amanu ọlọ́run láwọn tí wọ́n ti gbọ́ ọlọ́run gbọ́ walam yalbisu imanahum bidhulm tí wọ́n fi ẹbọ kún gbàgbọ́ wọn kí wọ́n ṣe méjèèjì papọ̀ yàtọ̀ àtọ́sí ìtajà ìsáwákà àti ẹbu tí wọ́n lọ mọ́ra wọn lẹ́múyẹ́ bísù ìmánahùn bìdúl wọn ò fi ìmánà àti ìdúlímù wọn ò fi ìmá gbáyé papọ̀ wọ́n máa ṣe méjèèjì papọ̀ ọlọ́ni wùlá ìkàláhùn múlẹ̀ amùn àwọn ọlọ́kàn wọn balẹ̀ wọ́n mú tàdún àwọn yẹn ti mọ̀nà ọlọ́run mọ́sá ti mínà sínú àwọn tó mọ̀nà o ọlọ́run mọ́sá ti wọ́nà síbẹ̀ àwọn tí ò tí mọ̀nà tí wọ́n ti ṣìnà kọ́lọ́ bá darí wọn sójú ọ̀nà ọkàn wa kò ní sáré tí ìgbàgbọ́ bá ti wà ń bẹ̀ eléré ààrẹ náà nìyẹn òun náà ni àṣírí pẹ̀lú kò torí pé nígbà táà ní wa àtọ́lọ́run bá ti dàrú ọ̀yá kí ló kù fún ọláyé mọ́ kí ló kù fún ọlọ́run lẹ́yìn kò lè wọ́n náà bí mọ́ni rẹ bá ṣe wá nípa sí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ ó ṣe balẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì andefak ó ní ká máa ṣe mọ̀náfìkì ìdáhàrú alìsílámì wa ìbùtọ́nù lè ká máa fi ìsìlámù hàn ká sì máa fi kèfèrí pamọ́ sínú kèfèrí gangan là ń ṣe àákàrún àpíà ní mọ́sálásí lọ́dọ̀ àwọn mùsùlùmí ni ìṣẹ̀ṣe gangan ló gbàgbọ́ àmọ́ nítorí pé ojú fẹ́ ká mọ́ àbóní kankan tó fẹ́ gbà àbíkọ̀ fẹ́ kẹ́ mọ̀ ojú ń tì láwùjọ lòun náà fi wá darapọ̀ mọ́ yín lẹ́bí jọ́ ń kí jímọ̀ lẹ́bí jọ́ kí yídì èyí ń pọ̀ lára àwọn ọba láwọn ìlú ayé káàkiri wọ́n máa bọ̀rìṣà abọ̀rìṣà gángan ni wọ́n wọ́n sì máa wáyé dì ọgbà Ṣàngó gbọ́ yín sì ń ṣe wọ́n sì ń sọdún ẹ̀ àmọ́ yọ́ máa wáyé dì yọ́ máa wájú mà àfọ̀njálàbí ti ń gún ọká èrè ni ó sanwó fún yàn ṣé wọ́wọ́ ṣe ibi eré èrè lónìí àlọ́ ọlọ́run wá wá sọ́dọ̀ ọlọ́run inna Allahu wa razaq àwọn eléyìí wọ́n wé lẹ́wà ní wọ́n wá mọ́sálásí wọ́n ṣe wúdúbà jímà wọ́n kírun mọ̀nàsì kí ni wọ́n wọ́n gba òòṣà gbọ́ òòṣà gangan ni wọ́n ń ṣe wọ́n kàn án darapọ̀ mọ́ wa wọ́n kàn darapọ̀ mọ́ wa ta ló kéwú ni torí ọmọ sọ fún yín pé tẹ kéwú tán tẹ wá ké táwọn bàbá o tẹ ké táwọn àgbà gbogbo àwọn eléyìí mọ̀nàsì kí ni à ń pè wọ́n ẹni bá ti yọjú lọ́hùn títún yọjú ní níbí àrùn yẹn tún burú ju ti àwọn kèfèrí tí wọ́n yọjú mọ́sálásí lọ ọlọ́run fi ní innal munafiqina fi darikil asfali minan nar ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n yọjú lọ́hùn tí wọ́n tún yọjú ń bí ìsàlẹ̀ náà là kó àwọn sí iná yẹn kọ́ọ̀rù ha ba'idun ó wá jìn débi pé ànábì sallallahu alaihi ànábì kan gbọ́ gbà ànábì ní kíní kan balẹ̀ ń sì àwọn sàábà ní ọlọ́run ọba àtiwọn náà lẹ́mọ àwọn ọmọ ànábì ní wọ́n ju òkúta kan sínú náà jahannam ládìgbà tí wọ́n ti jù ú ní ti ń bọ̀ wá ní ti ń bọ̀ ọ̀sẹ̀ balẹ̀ ni ìgbà tí wọ́n jù sínú inú ọ̀gbun jahannama yẹn láti bí seventy years ago ni wọ́n ti jù síbẹ̀. Si one year two year three year four years Abi, àbí ìsìnlọ́dọ̀ lẹ́yìn seventy years ló tó balẹ̀ sórí bó ṣe jìn tó tani ó gbọ́ ọ lẹ́mẹ̀ọ́ ta ló fẹ́ gbọ́ ọ lẹ̀ nínú ogun yẹn ogun jahannam. mọ́tẹ́tí sẹ́ni kankan máa wo bọ́ọ̀bà lólẹ̀kẹ́ awo jáàmà pàláwo ni wọ́n mọ̀dé mọ́sálásí tọ́bọ̀ wá mọ́sálásí mọ́sàwó eléyìí ọkọ̀ nílẹ̀ Yorùbá àrùn ní ayé rò balance ọlọ́run bá aláàrùn ròyìn wọn ní Quran ó ní wọ́n mìíràn nas ọlọ́run bá ní bẹ nínú àwọn èèyàn àwọn mọ̀náfíkì man yakulu amanna billah wọ́n mọ̀ sọ lẹ́nu wípé àwọn àgbọ̀lọ́ngbọ̀ àwọn àgbọ̀lọ́ngbọ̀ wa bil yawmil akhir agbọ́jọ́ àlìkìyàmọ̀ gbọ́ ọlọ́run bá ní wọ́n máa hum bi mu'minin ọlọ́run bá ní irọ́ ni wọ́n pa wọ́n kàn ń sọ̀rọ̀ imani jáde ni wọn ò ní imani yuhadi onallaha wọ́n rò pé àwọn ń tan ọlọ́run walladhina amanu wọ́n rò pé àwọn ń tan olùgbàgbọ́ òdodo tó kù wa ma yakhda'una illa anfusahum ọlọ́run bá ní wọn ọ̀tán ẹnìkankan eré ara wọn wọ́n ń tà wọ́n jóná wa ma yash'urun àmọ́ wọn mọ̀ pé àwọn ń tẹ̀lé ara wọn wọ́n rò pé àṣírí àwọn bò fi kulubihim marad ọlọ́wọ́ bá ní àrùn bẹ lọ́kàn wọn kí láàrùn náà ànífàkà fasadahumullahu marada ọlọ́wọ́ ní òun wá ṣe àlékún àrùn náà nígbà wọn márùn fún àwọn ntàn ọlọ́run wọn fèrè gbálẹ̀ nítorọ́ asibuna lawa ni mọ̀lẹ́wà kí yóò kó tẹ̀sí bá síta ẹlẹ́gbẹ́ àwọn sí ni yíṣọ́ pc ọ̀dọ́ rẹ̀ yẹn sí wájú mọ̀ yíṣẹ́ yahoo plus níjàlẹ̀ yìí bàbá ológun wọn mọ́sálásí bàbá ológun pẹ́ràn bàbá ológun gbé ọ̀rọ̀ mọ̀dọ́ ọlọ́run láwọn mọ̀nàfíkì yìí ọlọ́run bá ní wọ́n kàn máa sọ jáde lẹ́nu ni ọlọ́run bá ní walahum azabun alim ìyà tí tani tí ro ní kanú egun ọlọ́run ní ti ń bẹ́lẹ̀ fún wa kọ́sàkú tọrọ kan wọn sàárẹ̀ fi kulubihi marad ayé maradun nifaq ọlọ́run bá ní bima kanu yakdhibun wọ́n pe ọlọ́run bá nírọ́ wọ́n pa nábì nírọ́ tí wọ́n bá ti kú níbi tí ẹwà yẹn wọ́n ní ẹ̀ òkúrọ́ gbogbo ọmọ ọmọ bá o tún gbọ́ ìjọ tún sọ láàárọ̀ yìí èmi ọ̀gbà gbọ́ o orí tẹ́mi náà ń wò àti mọ̀ pẹ́rọ ní ń pa ẹ sì jòkó ti ẹlẹ́yìn ní jama àwọn tí wọ́n dára papọ̀ mọ́ àwọn sàhábà àwọn èyí ṣe sàhábà sàhábì ọ̀pàdé ẹ̀ ọgbà gbọ́ ó sì kú lérí ẹ̀ sẹ́rẹ́ ni. àwọn sàábà níbi ṣe mọ̀náfìkì ẹ̀yọ́ màá yára mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ṣàlàyé eléyìí nínú Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹwàá ẹ̀dá lọ́lẹ́ ká ọlọ́run ní àrùn bẹ̀ lọ́kàn wọn àrùn kíni àrùn ṣekú ṣẹyẹ ọ̀jẹ́ ńlórí jẹ́ ńlé kíni jẹ́ mọ́ṣáláṣí gbogbo ẹni tí bá ń ṣe léyìí kó lè tú ọjọ́ lọ ọ̀kan lọ́lọ́run ó rí pé tí àárẹ̀ yẹn bá lágbára tán wọ́n tó ṣe mọ̀náfíkì yẹn tó àbá lójú tí ẹ̀ mọ́ tí wọ́n pe ìyá àgbà tí wọ́n rí yanjú wọ́n pa ayé ayé ò rí yanjú wọ́n pọ̀ ọ̀fọ̀ ọ̀fọ̀ yanjú ẹ̀ bàbá ológun náà ṣe tiẹ̀ kò kí máa padà sọ o ẹ bá ń bẹ́ẹ̀ ọ̀sọ́mọ̀pọ́lọ́run wà ló ń wà ló ń sinrin ọlọ́mọsí wa ní mùnáfikún o ó di mélòó jama ó di méjì kí wá ní ìwòsàn ẹni tí ń ṣe nifak ah, kó lè bẹ̀rù ọlọ́run kó tún bá náà nì kó sì mọ̀ pé ọba ah, àdìjá lè kíá mà àṣírí òun tó bò láyé nì kò ní bò lọ́rùn torí pé kò pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ọlọ́run sì ní ẹni tó gbádùn illa man atallaha biqalbin biqalbin salim àrùn ń bẹ ní ọkàn rẹ̀ ẹlẹ́kẹta àríyá àríyá sàràtàn olùkọlù kárí ni lérí ìjọsìn o lè kọ́lé nítorí àwọn èèyàn o lè ra mọ́tò nítorí àwọn èèyàn bá kọ́lọ̀ tó bá wọ̀ kó o sì kọ́ lulẹ̀ rẹ̀ síbi tó bá wọ̀ o nítorí àwọn èèyàn kì í ṣẹ̀sìn o rí tó bá ṣẹ̀sìn má ṣe ń torí káwọn yẹn lè bá rí ọ kí èèyàn máa ní ìrìyà nínú ọkàn ike mo fẹ́ kí wọ́n mọ̀ pé ìsìn lọ́hùn mo fẹ́ kí wọ́n mọ̀ pé mo lọ mọ́kà kéèyàn lọ mọ́kà kọjá pé ibi wọ́n ti ń ta eyín ní ọ̀kọ̀ọ̀kan mọ́ wá eyín mọ́kà aláàjà aláàjì yẹ́n mọ̀ wá fẹ́ yín kẹ àrùn bẹ lọ́kùnrin àríyá kárí ni wọ́sùnmọ́ra kágbọ́ ni. ofe fẹ́ kí wọ́n gbọ́ pé mo lọ mọ́kà ọwọ́ mú fóònù ẹ̀ ìfín rìkọ́ọ̀dì nígbà tí ń tà wáhùn lọ́wọ́ àrùn bẹ lọ́kẹ̀ àrùn yẹn sì ni yóò kó bẹ́ẹ̀ sìn ẹ̀ yóò wọná torí rìyà kárí ni ìmọ̀ ń bẹ̀ sí ni ẹ̀sìn téèyàn bá ti fi kárí ni sínú ẹ̀ ọlọ́run ó ń tàwáfò ó ń ṣe kámẹ́rà ń ṣe fídíò kọ́ọ̀lù kò mọ̀ pé tàwáfò iṣẹ́ hajj tó ń ṣe yẹn kò yàtọ̀ sí ìgbà téèyàn bá ń kírun èèyàn gbé rákànà rówó fẹ́ kí zúrì ó wá ṣẹ́ẹ̀tì kámẹ́rà live gbé káwọn èèyàn máa ṣe kí ni kí wọ́n máa wò ó pé òun kírun àwọn èèyàn kọ́mẹ̀ntì pé ah ẹrù kú dáadáa o ah kọ́dà sojúdù yín mashallah o balance ọwọ́ sálámà tán àwa tó kí n ta lónìí ọlọ́lọ́ sọ́nà lónìí jọba àwọn èèyàn tó fi hàn ní ọ ní mọ́kà lọ ájì tó lọ ní ṣeré ni ọlọ́hùn ní gba ájì tẹ́yàn ń ṣe pẹ̀lú kárí mi àníyàn ájì òun náà ni pé kí wọ́n lè mọ̀ pé wọ́n náà ó ni ó kọ́lọ́mọ́sà ń ó ṣe wá síta wọ́n kì í tán ń bèrè pé owó sẹ́ńkọ́ àrùn ni àní ọmọ fáfá mi lówó wá sí tó wá èmi máa ń gbọ́ ni o yóò ní iye báyìí lòun ó ṣe kíni lòun ó gbà ẹ sì wá ráìsì kúlà kan àti ẹran kúlà kan tó dáwọn ọmọ kí ó dájọ́ mọ̀ ìdáàkùn kí ló fẹ́ dé bá ju ọlọ́run níjọ́ lè kéèyàn àwọn olówó wa wọn ò lè náwó fẹ́sìn ní kọ̀rọ̀ àfi táwọn yẹn bá pọ̀ àrùn ni torí pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábí eh, ni ọlọ́run ọba sọ fóun pé ana àgìná àṣúraka ana shirik èmi ọlọ́run ọba mọ́rọ̀rọ̀ kúò níbi kẹ́ ẹ máa ń fẹ́ nìkan sẹ́gbẹ́ mi kẹ́ ẹ máa wá ṣèjọsìn torí ẹ̀ kọ́mọ̀ wá jẹ́ torí mi má ah, ọlọ́run ọba ni èmi kù láàrin yín ànábì lọ́lọ́ ní mọ́ni àmìlà àmàlà àdísì kùdí sí lélẹ́yọ ẹgbọ́lọ́ ní máa sọ fún ànábì ànábì ní ọlọ́ọ̀ni ẹni bá ṣiṣẹ́ kan tó pé lẹ́sìn ashraka fi ìmọ̀ ìrọ̀ ìrì ó wá jẹ́ pé nígbà tí ń ṣe lọ́wọ́ èmi làwọn èèyàn rò pé ń ṣe fún àmì mi mà pé nítorí ìkankan ṣe ni tàràtúrú wa ṣèrìkà ànábì ní ọlọ́run bá ní ipa iṣẹ́ yẹn tì nígbà lọ́wọ́ ẹ̀ òun mi ń lè kúrò láàrin nípa òun náà tì tàbí tuhu ọlọ́run nífilẹ̀ ìní gbòhun gan wọlé wàṣíríkàhu ìbáàdà tó ṣe yẹn ẹbọ ló ṣe torí pé aṣìraka máì gọ́ìrì kílẹ̀ ìbáàdà láti lọ lè mójútó wa àrùn gbogbo wa ní ṣe ọkàn wọn lọ ní kọ́ ha kùránì kọ́ ha kùránì kọ́ máa ṣe ní kọ́ ọmọ ṣe mọ̀rọ̀ ọjà àwárí pé ọfẹ́ ṣe competition ọfẹ́ gba káà ni àwárò pé òfin gba aládá ni nígbà òsì gba mọ́tò tá òun ṣe mọ̀rọ̀ ọjà mọ́ làwọn àfa àkànnà fi sọ pé àlùmùsàbàkọ mùsàbàkọ tó kùrọ̀ àlùkèrè mú bìdì àti bìdì àti bìdì wọn bá máa ṣe ní gbogbo olùwáyé tán ní ṣe àyìnà dẹ́líìlì wàá fẹ́ ríyá yóò fi ṣìdù kùlú bá buná ìnà àwọn ọmọ wa wọ́n máa múra mùsábàkọ̀ nítorí pé wọ́n fẹ́ gba kí ni tẹlifíṣàn ìṣe ti láwọ̀ kùrá nítorí pé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gba rédíò wọ́n fẹ́ gba fóònù wọ́n fẹ́ gba dọ́là àwọn àròpé ń sáyẹ̀sùn yìí ṣe tìláwà fi ń súnmọ́ lọ ni tí wọ́n ní yọ gba aládá mẹ́wàá lé rárá fi kan ọwọ́ lóun ọgbà yẹn mágbé káàlù òun fẹ́ sí kíni òun fẹ́ gbà alisa aradul quran aradul quran ni pé àwọn ọmọ wa afẹ́ tí káwò bí wọ́n ha ń ta ní kán ha bí wọ́n ha tí wọ́n ma bí wọ́n ma ọya ẹ máa kà á lọ́kọ̀ọ̀kan tí wọ́n bá sì kà ẹ fún gbogbo wọn ní ẹ̀bùn kankan náà wàá tẹ̀já ẹ fún wọn lẹ́bùn kankan náà bó ṣe jẹ́ pé ààrẹ ni tó kà á dájú ẹnì kejì lọ àmọ́ gbogbo wọn wọ́n mọ̀ wọn àmọ́ kọ́ ọmọ ó ti wákàtí wá ṣe tẹ́lẹ̀ bí àwọn ọmọ lérí mùsàbákọ̀ kọ́ ọmọ wa béèrè pé dáàdi yìí ń dòun látún lọ mí ọ̀daràn lọ́mọ yẹn tọ́ba ti máa látán kò ní ṣe nǹkan kan torí ọlọ́mọ ẹ̀yọ́ màá yá mi kọ́ lọ́mọ bá ṣe wájẹ́ o kí ni ìwòsàn àrùn kárí ni kí ni ìwòsàn rẹ̀ òun náà ni kéèyàn bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà kéèyàn sì máa wò pé òfò níyì ẹlòmíì ti hewu látara pé ṣe dáwà ọ̀dàlẹ̀ kéwúlẹ̀ àmọ́ àníyàn rẹ̀ ni pé táwọn bá ti ń ṣe wàlímà òun máa fi ń ṣe ara nìdín wàlímà gangan làní ẹ̀ sọ pé ká sanwó lé kéwú kẹsàn haram àbí ẹ̀hẹ́ kọ́ mọ́ parí lé kéwú kan bọ̀ àfáà ní kan kẹsàn haram àlélẹ́ yìí lòun dálé kéwú lẹ̀tí purposely nítorí kí ni jama nítorí pé wọ́n fẹ́ máa ṣe ayẹyẹ tó fi máa rówó àníyàn yẹn lọ́rin ní ọmọ sàrẹ́ ọ̀gbọ́n lọ́mọdé ojú ọ̀rọ̀ o káwọn èèyàn lè wá o bó ti bá sùn wàhálà ti dé yọ̀bà yàgbẹ́ abákilódé àní wọn náà olójú òní máa ń bẹ lọ́hùn owó ṣòfò <laughs> ọlọ́mọdé sọ wa níbi aburú bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa ká lè mójútó ìjọsìn wa àrùn burúkú ni o àṣùbọ̀ àlùbẹ́dà wọn ní bídíà náà àrùn ni sórí bídíà kò nídìí kọ́ tẹ̀sẹ̀ tó máa dára ẹ̀ láàmú ẹni bá ti láàrùn bídíà lọ́kàn gbogbo ń dá nàbí bá ti ní ká ṣe kò ní tẹ́ lọ́rùn àbí tó bá hun tiẹ̀ kọ́dà ẹ̀mí rẹ̀ ọ máa fà sí bí èyí tí wọ́n hun tí ò lẹ́rìí ju bí ó ṣe fà sí èyí tó lẹ́rìí lọ àwọn ní tẹ̀sí ṣèyí wọ́n ní bídíà ni àbí wọ́n náà sì lẹ́rìí múlẹ̀ kí lẹ́ni tó tó wá dúró lérí agídí pé nítorí ọmọ ṣe nìyẹn ọ̀nà mẹ́rin wá ọ̀rẹ́ rí ọwọ́ ni ẹ ṣé gbogbo bídà náà ni kèfèrí ni ṣe náà bọ́ sọ nìyẹn àní tó ń ṣe yẹn ṣe kò sí evidence fún náà Al-Qur'an ọmọ mọ̀ pé tàbá tí ń dá bídà alẹ̀ a máa pa súnà ni kò sí bídà kan táwọn yẹn dálẹ̀ tí ò sí súnà kan táwọn ẹ̀mí ni ká ṣe lérí nǹkan yẹn wọ́n kó ládùúgbò wọn láwọn ṣe ilẹ̀ látòlè kọ́dì àbí wọn a kílẹ̀ ń wọn láwọn wá òrùlé látòlè kọ́dì rẹ̀ níjọ́ òní wọ́n láwọn ọmọjọ́ náà èyí tẹ́ wọ́n ń ṣe lẹ́nu kọ́ wọ́n ní ilẹ̀ láti lè kọ́ jìnnì náà nì níjọ́ wa ni wọ́n láwọn ọmọ ní bàbá yẹn bá ń gbà rìn yẹyẹ láàyè alámù lẹ́yìn ìlọ́lá ẹnì kan ọmọ orúyẹn lẹ́yìn ọlọ́run àwọn ní níjọ́ wo ni wọ́n láwọn ọmọ èyí tẹ́ wọ́n ń ṣe lẹ́yìn ṣáì pẹ̀lú mísánà àti àfa alásàlátù yìí àti ustazu kí lẹ́ ń ṣe wọ́n ní ilẹ̀ láti lè kọ́ jìnnì níjọ́ ni ọ̀bọ̀ sí wọ́n láwọn ọmọ fẹ́ràn pé àrùn ni àtàmọ́rọ́ ní kọ́lù ìjọ yẹ kó bẹ̀rẹ̀ ní pé ọ̀dà nígbà tẹ ní eléyìí ọ̀dà bóòlù ànábì ṣe ṣe bóòlù ànábì ṣe wá òru lé látàlẹ́kọ̀tẹ̀ ànábì máa ṣe é ti káfọ́ àbí wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́run bá ní ẹ má súnmọ́ àwọn ìyàwó yìí tẹ bá wà ní ìtìkáfù nígbẹ̀yìn Ramadan ọ̀dọ́ ti kílẹ̀ àná wọ́n wà ní Kùránì lẹ́yìn náà àwọn ìyàwó ànábì wọn ní káàdà rọ̀sùn ìyà àtẹ́kùnfẹ̀lá àṣọ àwákìrì min Ramadan ànábì sọ̀sọ́lá yìí máa lọ lẹ́sẹ̀ ìtì káàbù tí Ramadan bá ti kú mẹ́wàá this is evidence from sunna yóò ní àfa àfa àkàdà wàjádìnà àlẹ́yìí àbá àná bá a ṣe báwọn bá bá tiwa tí a máa ń ṣe nù bí mùdírù ṣe gbẹ́kálẹ̀ nù sheikh bó ṣe gbé kalẹ̀ nu látọjú ayé sọ́ni kése wòlé ọlọ́ mo ní sàtífíkètì dà tí wọ́n fún bàbá ẹ mú sàtífíkètì jáde àlùbídíà àrùn ni o kọ́dà bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ gba súnà tọ́lọ́wọ̀n bá ti yọ àrùn yẹn kúrò lẹ́mìí rẹ̀ yóò mọ wò ó pé ṣé súnà ò ní dáhùn padà sẹ́yìn báyìí owó tó ń mọ ṣe yálà tìfù yálà tìfù ten thousand ten million tí wọ́n wá ní kó wọn mọ́ kàá mọ́ kó wọn kàn ṣe èyí tí pàwọn bá ṣe kínní èyí tó bá ká ọmọ jáde gbà ní títí tó fi sọ pé àléyìí tá ànábì ṣe lọ́nà yálà tó fi yálà tó fi yálà tó fi kọ̀ọ̀kọ̀ rẹ́ẹ̀tì ó ní ní yálà tó fi yálà tó fi yálà tó fi olùtúfù bì nítorí sọ nìyẹn ọba aláàánú sànú mi nítorí pé ládùá nìyẹn tètè ọmọ ní yálà zaka yálà zaka yálà zaka yàrá zaku olùsókun ni nítorí pé ládùá nìyẹn ọba rẹ̀ sáàkì fún mi láti sèkì tó bá gbé lárúbáwá tó bá fún mi lọ́wọ́ yàfa táà sínú fún mi yàgò fáàrù fẹ́ríjì mi sálẹ̀ mọ̀ tó mọ orúkọ ọlọ́dún ṣe kí ni tó gbogbo àwọn tó ń lásà látún sunday àrùn ọkàn nídà wọn làmú o wọ́n ti gbọ́ súnà o wọ́n sì ti yé wọn o àmọ́ àlẹ́ yìí táwọn ọmọ ṣe kí táwọn ọmọ ṣe nìyẹn kọ́lọ̀ mọ́sà bá dá wọn padà sójú ọ̀nà ọlọ́ agbára ọlọ́run ọba wa anábìnrin mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmúrúnà fọwọ́rọ́ dùn gbogbo ẹni wá ṣiṣẹ́ kan tí èyí jẹ́ pé àwa la ní kó ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ bọ́lá wọn bá ti gbà á àkóbá bàbí ọba kò pàdé ọlọ́run dáadáa. lẹ́yìn ọba tó wá mi Tìjàníyà aláṣọ tí ò túbọ̀ débi kọ̀déyà onílù oníbàndírì tọ́mọ ìjáde láyé kò pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó dà ọkàn tí ó là nínú wàhálà nílò ọkàn tí ò sí bídà ń bẹ̀ illa man ata Allaha bi qalbin salim tọ́ba ti gbọ́ fún ní bídíà ní rọ́júrọ́jú filẹ̀ béèrè súnà rẹ̀ ẹ̀yọ́ màyá mi kí wọ́n ní ìwòsàn fún bídíà òun náà ní kéèyàn máa lọlé kàtírà súnà kó o sì máa jòkó táwọn àfa súnà àwọn àfa àkọọ́dẹ̀ máa tẹ̀lé súnà tó wà lọ́wọ́ wọn tí wọ́n ń kà fún ọ lọ́ọ́ máa tẹ̀lé toríjọ́ mi àfa lè wu tinú ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn gẹ́rù màásùm tá a sọ bí a ṣiṣe kúlùbùn ádámù xatọ́ wọ́n kẹ́rù xatọ́ yìí na tọ́wọ́ bu anábì ní gbogbo yín lálẹ́ ṣe mistake ló ti jẹ́ pé àwọn ẹlòmíín personal behaviour wọnú ìmọ̀ wọnú dáwà ẹ wàá rò pé inú tíra ni wọ́n ti ṣe kí ni ni wọ́n ti rí tẹ́ẹ̀ bá fura ìní èdè mà kí àwọn yìí ń bínú púpọ̀ ṣé bá níbi náà ṣe máa bínú nìyẹn <laughs> bẹ́ẹ̀ sì ni àdámà tiẹ̀ ni àbáyé fẹ́ràn kọ́tà máa ń dì tọ́rọ̀ kékeré bá ti ṣẹlẹ̀ báyìí kò ní bá ọmọ ayé sọ̀rọ̀ mọ́ láyé sọ́lé màálè àní kí ló dé ó ní òun kàn kórìíra rẹ̀ nítorí ọlọ́run kí ló dé tó ṣàlàyé fún kó jẹ́ ọmọ pé ní ṣe ọ̀dà ó ní kò ní ìdí ọlọ́mọdé àṣọ níbi irú mọ̀ báwọn <laughs> bídíà ọ̀dà o ẹlẹ́ẹ̀ka àrùn èèyàn miami ṣáhàwátú zina ṣáhàwátú azina mọ́rọ̀dún fatakun yudammiru al-aqila wọ́lá àádọ́ akùlàhà òun náà ni adùn adùn adùn ara tó ní í ṣe pẹ̀lú sínà àrùn ni àrùn ọkàn ni ẹni tó bá ti ní kọ́ máa lọ lè sunkún sọ́dọ̀ ọlọ́run ìyàwó mẹ́rin ò lè tó ní sínà jàmá yóò tún ṣe sínà lẹ́yìn ìyàwó mẹ́rin ẹ̀yọ́ máa yá wa tọ́lọ̀ bá gbà wá láyè ká máa fẹ́ ìyàwó mẹ́wàá ìyàwó mẹ́wàá ò lè tó ní sìnà yóò tún ṣe sìnà lẹ́yìn torí ojú ló wà ọkàn ló sì wà. azina marot àrùn ni ọlọ́ni yá ni sáà nàbì ọlọ́ni mo pè yín ìyàwó nàbì lásìtò nàka ahadi mina nìfà ẹ sọ́ra yín o èyí ọ̀dà gẹ́gẹ́ bí àwọn obìnrin lásán o ìní takà ìtúnná ẹ ọlọ́run tẹ́ bẹ̀rù ọlọ́run tẹ́ bẹ̀rù ọlọ́run fàlà àtàkùnbà àná bìlkọ́ọ̀lì nígbà tó mọ̀ pé ẹbẹ̀rẹ̀ ọlọ́run òun náà ní kí fàdà àtàkùbá ànàbìl kọ́ọ̀l ẹ má máa lẹ ohun lójú àwọn ọkùnrin tí è ṣe ànábì fàyẹ́tù máa alẹ́gìrì kọ́lì bíi himarot kọ́ máa jẹ́ pẹ́ni tí ààrùn sì náà ń bẹ lọ́kàn rẹ̀ yóò máa wá tàn máa yín ipe tó ń bá lè gba ìyàwó ànábì ìbádà ọlọ́run ní àrùn yẹn ń bẹ lọ́kàn àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe ìgbà sílámù tẹ́ẹ̀ bá ń lé ohùn wọ́n máa tàn máa nígbà wọn fẹ́ dọ́dọ̀ yín nítorí àrùn ṣìnà tó wà nínú ọkàn wọn wa qulna qawlan ẹ sọ̀rọ̀ nọ́mà qawlan ma'rufa kí nǹkan báyìí ànábì ń lé wọn sí ń lé ọtán síbẹ̀ ẹ̀yọ́ yá àwọn àwọn ni ọlọ́run bá ní àwọn tí ṣìnà ń bẹ lọ́kàn wọn wọ́n ti gbà ìsìláàmù àmọ́ ọ̀rọ̀ dí ìyé dáadáa àbí ọkàn yẹn sì dọ̀tí lásìkò ànábì ni wọ́n wá wọn kátó wá pé nísìn ọkọ ìyàwó àtìyàwó wọ́n lè rojọ́ lọ́dẹ̀ ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ ọkọ ó sì máa tàn máa pé arábìnrin yẹn àjọ sọ̀rọ̀ yóò sì bá sọ̀rọ̀ yóò ní kókó ńlẹ̀ yóò sì fẹ́ ìṣẹ̀lẹ̀ láwùjọ wa yóò lè gbalẹ̀ fún un ọ̀kan ṣẹlẹ̀ tí ó ní ah, ọmọ ìpadà wá gbalé fún ìyàwó mi bìkan ọ̀rẹ́ mi tí bá wá parí ìjà nígbà tí ìyàwó rẹ̀ náà lẹ́hùn àbí tí ń wọṣọ káṣọ níwájú ọ̀rẹ́ ìyàwó rẹ̀ kẹ́ ọmọ gbóúnjẹ fọ́rẹ̀ rẹ̀ o tí ìyàwó rẹ̀ bá dá tán kíchìn tó tó sínú tírè tán ìwọ lọ́wọ́ lọ pẹ̀lú ọlá rẹ̀ ọwà lọ lè gbé wá ìwọ sáfọ̀ rẹ̀ orí ibú ni kíyàwó yẹn kọ́ mọ sáfọ̀ rẹ̀ yẹn sọ́ọ́rí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sáfún ni bí ìyàwó ṣe ń lọ tí ń lọ tí ń wo àkọ̀yìnṣí rẹ̀ tí ń wo àkọjúṣí rẹ̀ àrùn bẹ nínú ọkàn ẹ̀ tí ọba rí tí ọ̀yẹ́ kó rí ó lè gbé ìtànjẹ fún ọ ó lè fi mọ́tò pa ọ́ tí àrùn yẹn bá spread dán lọ́kàn rẹ̀ nígbà tó lọ́wọ́ sọ fáwọn ìyàwó ànábì kí wọ́n mọ̀ lẹ́hùn bí wọ́n ṣe tó tọ́jọ́ pé nìkan kan ò ṣe ẹ̀ wá láyà láyà kọ́ wá sọ pé ìyàwó ànábì lọ́wọ́ kàn àmọ́ lọ́run tí yé wáyé pé ọ̀rọ̀ obìnrin kọjá àwọn nǹkan bẹ tí àrùn ṣìnà bẹ nínú ọkàn wọn ìyàwó rẹ̀ fẹ́ rí stars ọwá ní ṣéhùn pè ní kọ yọjú ọ̀daràn ni wọ́n kọ́ yẹn wọ́n ṣe láyé ẹjọ́ lónìí ẹjọ́ jòkó báyìí

ẹlẹ́bìnrin kẹ́lẹ́ kankan ló yẹ̀yìn sọ́ábà yìí bẹ́ẹ̀ tó ní mímọ́ ní ẹmọ́ wà ní kọ́lọ́rú pẹ̀lú obìnrin o wọ́n iná ṣẹ̀tọ́n náà ṣẹ̀tọ́n òní ó ni wọ́n kọ́kọ́ ń bá wí kán tó la kò ní gbélé ọkọ tọ́bájóbìnrin yóò mọ̀ lọ́jú wọn wọn wọn torí àrùn yìí ń bẹ lára ọkọ̀ ọkùnrin tó kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ so nígbà tí wọ́n ní káwọn ìyàwó ànábì ọmọ sọ̀rọ̀ nọ́mà ní làwọ́ wa dálé kéwìlẹ̀ àwọn obìnrin náà wá jáde sànàwíyà lọ́dọ̀ wa àwọn ọmọ wa kọrin wọ́n mọ̀ rèé jí sáwọn ọkùnrin wọ́n làwọn ń gbé sìnga ṣe ìsìláàmù ni ẹ jama suratul azab aya thirty two lọ́lọ́run ti ní kóbìnrin ọmọ máa dín ohùn àtàyẹ̀wò ànábì wọn gbọ́dọ̀ déhùn ká sọ̀rọ̀ nọ́mà bí ṣe ń kọrin náà ní gbogbo àwọn mọ̀kádàmù tó dùkú ọmọ wò ọmọ ìlú ọlọmọ yẹn ah, aburú tí ń ṣe wọ́n mi mọ̀ olúrí tí wọ́n ń ṣe yẹ kéṣe kékeré wọ́n ní káwọn ọmọge kan wá jó nígbà míì wọ́n ní káwọn ìyàwó lé àwọn ìyá lásà látù wọ́n ní káwọn akapọ̀ sídà níwájú àwọn ṣéhù àwọn ọ̀daràn àrùn sínà ń dààmú alùbídíà àrùn sínà ń dààmú alùsúnà ọmọ ya lọ́lẹ̀ mójútó rẹ̀ ẹlòmí kìíní ìdí ń bẹ lọ́kàn rẹ̀ kó tó gba súnà ó gba súnà tá kò tí rí yọ kò tí rí àrùn yẹn tọ́wọ́ tí wọ́n mọ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ gbìyànjú kó tètè wá fún àrùn yẹn torí pé yọ padà pa ọrùn yọ padà ṣe sábà bí yọ padà ṣe sábà bí àrùn yọ padà ṣe sábà bí ìbínú ọlọ́run lérí rẹ yọ padà yọ aṣọ ọlọ́run rẹ má tó fi pàdé ọ̀wà nírìn sí gbogbo ibi tí ṣìnà fi máa rọrùn fún yàn ọlọ́ni wàlá àtàkọ́dábù zina ọlọ́ni gbogbo tí ó mú yín ṣe ṣìnà ẹ má súnmọ́ bí ká máa wo sex film ká máa wo dramas ká máa wo music ká máa wo comedies gbogbo social media wa lẹ́nìí full of sex bí wọ́n kọ́ lọ́jà obìnrin wọ́n fi kọ́ lọ́ ni wọ́n ta bàtà obìnrin wọ́n ìkọlú ẹ̀ ni wọ́n ta fìlà obìnrin wọ́n ìkọlú ẹ̀ ni wọ́n ta oúnjẹ obìnrin wọ́n fi kọlú ẹ̀ gbogbo sáńbọ̀dù káàkiri oho oho bóòlù òṣìwá ní gbé ọkàn ọkàn tọ́dọ̀ tí dọ́dọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ kú kí wọ́n bá sì ná lọ́kàn rẹ̀ ipò onífẹ́ láì ṣe bẹ́ẹ̀ okú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni torí pé èrè wá jẹ́ pé ikú tí ọkọ̀ ó tún ṣe àmẹ́ni tó bá tú bá kó ọlọ́run ọba aláwọ̀ sàforíjì gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sàforíjì yẹ fún ọlọ́run ni ẹ mọ́sùn mọ́sùn náà o innahu kana fa'isha ọlọ́run bá ní ìdọ̀tí ni wa sa'a sabila ọ̀nà burúkú ni ẹni bá rìn ọ̀nà burúkú ló sọ ní burúkú kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa níbi abala bẹ́ẹ̀ ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami ẹlẹ́ẹ̀kẹfà alhassadu àrùn ńlá ni àrùn tí máa ń jẹ sẹ́ẹ̀rẹ́ nígbà tí iná bá ń jẹ kì í sẹ́pẹ́ téèyàn dọ́dọ́ lọ́jọ́ àlèkè àmọ́ tí ò ní bá náà fi láǹbẹ̀ mọ́ èyàn dé ọ̀dọ̀ ọlọ́run ọba kò ní bàtà ajúdí àti dùwà mọ́ tìláwà Kùránì wọ́n ní kò sí mẹ́mọ́ kí ló dé wọ́n ní ìlara ti jẹ́ ọlọ́run dáyàn lọ́lá òun sì ń lara rẹ̀ bó láti mọ̀ pọ̀ lara òun náà ní kọ́ ọmọ fẹnubantọ́lọ́run ṣe fún jẹ́ kó o sì máa sọ̀rọ̀ láì dáa kó o sì máa rò lẹ́mìí kí oore náà bọ́ kúrò lọ́wọ́ yìí tó bá ti nírú àrùn yẹn lẹ́mìí àdáwò ti bá àdáwò ti segin ní jama àdáwò ti bá yẹn kọ́lọ́ mọ́sá sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní amúyá hasadun náà sa ala ma atahum Allahu min fadlihi ọlọ́wọ́n bá ní àwọn wo ni wọ́n ń lára ẹni tí mo bù fún ọlá mi ta ni ń lára ọlọ́run béèrè ni amúyá hasadun ọlọ́run ṣe ẹ̀ máa lára ni èmi mo bù fún ọ ní ọlá mi bẹ́ẹ̀ bá lára wọn tẹ́ ń bínú àwọn kẹ́ ń bínú èmi gẹ́gẹ́ lẹ́ ń bínú ẹ̀yẹ́ tó pé ìpín dáadáa inú yóò dùn sí tí mo pín ọmọ ya ájúra wa lọ nínú gbogbo nǹkan ẹlòmíì ò ní mà yóò lówó yóò lẹ́sìn yóò sì wà lìjẹ́nà ẹlòmíì ò lówó kò ní lẹ́sìn ẹlòmíì ò lẹ́sìn kò ní lówó ọlọ́run fẹ́ lómi gbogbo ẹ̀ ọlá rẹ̀ ni ẹlòmí ò bímọ rẹpẹtẹ yóò kọ́lé tó nítumọ̀ yóò magun mọ́tò tó nítumọ̀ ọlọ́run bá aláà yóò fún lálàáfíà yóò sì máa ṣẹ̀sìn ọlọ́run yóò sì wọ jẹ́nà ẹlòmí ọmọ sàárẹ̀ yóò máa ṣẹ̀sìn ẹlòmí ò bímọ àmọ́ kò ní lówó ẹlòmí ò lówó kò ní bímọ ẹlòmí ò ní lówó kò sì ní bímọ. bọ́lá bá wá pé kíní kankan fún ọ máa wá máa dúpẹ́ máa wo ẹni tí wọ́n ní jù lọ máa máa wo ẹni tó ní jù wọ́ lọ ẹni bá lára tọ́n sọ̀sọ́ kú sọ ẹ ìmọ̀wó ló ní tíráwó lọ́mọ mọ́tò wo lọ́ra ilé wo lọ́kọ̀ àwọn ọmọ wo náà ló bí tó sì mọ̀ pé ìlara ni iṣẹ́ rẹ̀ ń parẹ́ ni o anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni dabba ilaykum dabba ilaykum ayé nakọ́la ilaykum anabi ni ó ti wá sẹ́sẹ́ yìí náà láwo ó ti darí wá sọ́dọ̀ yín dáúl umam dáúl umam àrùn àwọn ìjọ tó ti sáwájú yín kọ́bùlẹ̀kùn alhassadu anábì ní àrùn náà ní ìlara wọ́lùbàgọ́dọ́ àti káka máa bínú òdì kọkàn máa bínú kọ́ máa yá rẹ̀ ọ̀ sálámà sí kọ̀ọ̀sẹ́bídà mùkáfírà ẹlẹ́mìí rárá kìláàfù mọ́sálà kìláàfíà òun lọ́kàn dá ẹjọ́ lẹ̀ lọ́bá yẹn lódì alùbàkàtàrà ó tó wọ́n sọ fáwọn èèyàn pé ẹ má dọ́dẹ o tí wọ́n lọ́sùn mọ̀ pé mọ́sálà yìí àwọn àfa àgbààgbà náà àwọn náà yapa lérí ẹ̀ kí ló tó lọ lè bá àfa tọ̀hún àfa àgbààgbà kí ló tó lè bá kanú wọn tí wọ́n sí lórí mọ́ọ̀kì fún rẹ̀ alùbàkàtàrà àrùn ní ẹni tó bá ní àrùn yẹn tó bá wọnú ìjọ kan yọ bàtẹ̀ jẹ́ yọ kẹyìn yín síra àbá ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ẹ̀yin ní dọ́gbọ́n ṣe rọ́dùn fún bọ́yẹ̀ mà tí tó wá ṣe láyé ní kọmọ ní wọ́n ti tún gbé ẹ̀sìn àfá kan jáde ń sin o màá sẹ́yìn ẹ̀sìn yìí sìn ṣe ń tọ́lọ̀ ní wá sí láyé ní ẹ kẹ́ mọ́ àwọn ọ̀fẹ́sì ya albakdọ́ ó sọ̀rọ̀ tí ò bá ti ẹ mú ọ̀fẹ́ gbódódó alibagdọ́ yìí kákan máa kírètì bá a ṣe máa jà ẹ̀yọ́ màá yá nǹkan ń ṣẹlẹ̀ ọ̀jàmá o tahrish àti lára ànábìlí méjèèjì àrùn àwọn tó ti kọjá yín ni nínú àwọn tó ti sáwájú yín àrùn ni fún wọn ànábìlí yàrá hálíkọ̀ ní máa ń pa nǹkan rẹ̀ ni o ní máa ń fa nǹkan kù ńlẹ̀ ànábìlí láàkúlù táhàlíkù ṣáàrà ànábìlí ẹ má sì ní kété pé yóò fa àrùn eré yín o wàlákìn tahaliku di ẹ̀sìn tẹ́sìn tẹ́rù pé bá wájú ọlọ́ni wọ́n fà kò lẹ̀ alhassadu wal bagda ẹ máa parí ìjà láàrin ara yín bẹ́ẹ̀ bá láwọn méjì kan sí àwọn ọ̀bẹ láàrin wọn ẹ má dákun mọ́ ẹ sì má lára ẹni tọ́lọ́n bá fà sókè ọlọ́run fà wọn náà sókè lójú àwọn kan bọ́lọ̀ sì fà àwọn kan náà sókè tiẹ̀ náà bílẹ̀ ayé ó sì máa lọ nìyẹn nínú àwọn àrùn àrùn ẹlẹ́keje òun náà ni àdìwọ́sowọ́sà òun náà ni èròkèrò èròkèrò ìbílísù yóò kànáà kan náà àwọn ọmọ àlìjànú yóò jòkó sọ́kàn rẹ̀ ọmọ wa rí èròkèrò ẹ òkú lọ́la òkú lọ́túnla bó ṣe ń sáfù yóò ní dé ẹ̀rú sì mọ́ bọ́ kalẹ̀ àrùn ní jama àlùwọ́sowọ́sà wọ́n sàlùwà lálẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọba tó ṣe tán báyìí yóò tún padà yóò tún sọ báyìí mi ti já yóò tún yọ wà fọwọ́ lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n níbo tí wọ́n fọ ẹsẹ̀ tán ọ́fíìsì alákọ̀ọ́kọ́ àlùwàlá mi ti já ẹ bá tuntun bẹ̀rẹ̀ ìgbà tí ọba fi ṣe gbogbo ìdí ṣe ń dá wọ́n ti kírun tán àrùn ni yọ́ọ́ máa rèrò ìkorò nípa ọlọ́run àníṣọ́lọ́ ń wà bá wà kí lórí táàrí àlìjẹ́nà àti iná tọ́lọ́wà ń gan sáàrí rí sẹ́nìkan débẹ̀ rí ọmọ ìyá tọ́ọ̀bá ti ń dáwọ́tù koran wàhálà ti dé o tó bá ti ń dátò àdísà nẹ́bì wàhálà ti dé o èròkèrò nípa ọlọ́run nípa islam nípa mẹ́sẹ̀jì ànẹ́bì tí wọ́n ní àbáyọ ọkàn ní amantu billahi wa rasulihi tó bá ti sọ àṣetánì náà sálọ amantu billahi wa rasulihi tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn àwọn sàábà wọn bá nẹ́bì wọ́n ní àwọn táwọn ń rò táwọn bá lọ lè sọ jáde à ọyẹ́káyọ̀ wọn bàjẹ́ pátápátá ni ok ọyẹ́ kó sílò àwọn ni ànẹ́bì ni bẹ́ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ ṣe anábì ní ah, àbàdà lè kọ́ sọ́rí wọlé imán anábì ní tẹ́sù fẹ́ mú iṣẹ́ jù báyẹn lọ ìgbà tí ọ̀wá arágbára ìgbà tí ọ̀wá lágbára lérí yín lọ́wọ́ dà sí wáṣíwáṣà lọ́wọ́ dà sí èròkèrò èròkèrò yẹn tẹ̀lé bá ti sọ́ tẹ̀ ní ọlọ́run níbi yín ẹ̀fà mọ̀ ní amatu billahi wa rasuli tó bá ti ń nípa ọ̀rọ̀ ọlọ́run mọ̀ ní amatu billahi rasuli èròkèrò alákọ̀ọ́kọ́ ni èròkèrò ẹlẹ́ẹ̀kejì lérí irun wọ́n ní ká máa concentrate wa ní ó fi ní weight ọ̀wá ronú pa ọlọ́run ọba èròkèrò ló ń àwùjọ bí láàmì ṣe tọ́nà rí àwùjọ bí láàmì ṣe tọ́nà lẹ́ẹ̀mẹ́ta sákòṣì rẹ èrò yẹn lọ hinzib lórúkọ àlìjánu yẹn hinzib òun náà láwọn tí ń bá ṣiṣẹ́ rẹpẹtẹ àwọn mójútó department of sọlá làwọn wa department of gíní yẹn bọ́ asala ibẹ̀ ni ṣètò fáwọn sí kọ́lọ́mù bá alákọ̀ọ́mọ́jì wọn nípa ní eré wa wáṣíwáṣá yìí ó burú jáde débi pé ní máa ń ṣèyàn bá ṣiṣẹ́ bá bọ́ eléyìí ṣe tẹ̀sìn iṣẹ́ bọ́ ni àbọ́mọ kú àbíyàwó kú àbọ́kọ kú àbí nǹkan kan sọnù ní dúkìá àyàn àbí wọ́n léèyàn kó mi iṣẹ́ wáṣíwáṣà àrùn ni olóògùn oògùn yẹn náà ni pé kọ́ ọmọ sáde ọlọ́run káṣetánì kọ́mọ̀jì o wà ara rẹ lọ bí ìparun torí ó ti balẹ̀ síbi ọkàn yẹn wáṣíwáṣà ìmọ̀ ń dì sọ yàrá àtòjú ojú lè fọ́ látara rònú etí lè bíi èyí lè darọ èyí lè ní stroke ẹni tàwọn tó bá ti ní problem gbìyànjú kọ́ ọmọ ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà máa ka kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharri al-waswas al-waswasa al-khannas التي يوسوس في صدور الناس mínà lè jìnnà ti wà náà ọlọ́run ọba padà mú èrò burúkú yẹn lọ torí àrùn ni ìwòsàn rẹ̀ náà nìyẹn nínú àwọn ìwòsàn kéèyàn ọmọ ni mo fẹ́ dọ̀ mo ń ronú torí tó o bá tètè wá wòsàn ọ̀ padà fokùnso ọkàn rán ma ní sinapa ni lọ́dà mú káwọn èèyàn tó dé ìdẹ́jú mélòó lèèyàn fi kú jàmá kò jìnnà rárá ọkàn gunlé kọ́ wá kó lè fọwọ́ mọ́ attention ẹsẹ̀kẹsẹ̀ ni ó sọ̀rùn nù ìṣòro tó fi fẹ́ para rẹ̀ yẹn ẹlòmíì tóun ti wá àbáyọ fún àrùn títí ẹ̀ mẹ́wàá rẹ̀ lòun ní tóun fi rẹ́ni káàkiri tọ́bẹ̀ tí wọ́n fẹ́ dọ̀ táyé sú tóun wo pé wàhálà ti dé kọ́lá nígbà míì lówó lọ lágbègbè kan wà àmọ́ àrùn yóò kàn ṣẹ́wá wípé ọyọ kó ti kú ilé ayé yìí nítorí ọmọ kan ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli ọgọ́rùn-ún lójúmọ́ atẹ́gùn kan fẹ́ àwọn èrò burúkú yẹn lọ náà ni ọlọ́run níjà kó sí kànga o ọlọ́run níjà pokùn so ẹlòmíín pokùn so wọ́n lẹ́yìn náà má máa dájò kó nínú yàrá bọ́ọ̀ bá ti rí lọ́mọ jáde bí ṣe kàn lọ wá mí àrí md md md md company ti ń padà ń ta ìmúmú nínú àwọn haúsá ìmúmú tí ò bá ta ìmúmú yóò kú bá ti jòkó nulẹ̀ ọmọ ronú lẹ́yìn ronú stroke lókun lẹ́yìn stroke wọ́wọ́ sáré ọkọ̀ ọkọ̀ ilẹ̀ ẹ̀hẹ́n lọ́lẹ̀ wọlé kéwù náà ó lè wọlé kéwù nì ọmọ sí mọ̀lọ́jà ọmọ sí mọ̀tọ́lá ọmọ sí àlèwájú mọ̀lọ́sílì ìyàwó lòun òfin ọmọ òfin ọlẹ̀ ìṣọ́wọ́ akún torí ẹni obìnrin pọ̀ náà lọ́lẹ̀ wọlé kéwù ọmọ akùrà lábẹ́ra bẹ́ẹ̀ ọmọ wa mi iṣẹ́ bọ́ máa lòdà àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀dà wẹ́tàmẹ́lọ̀ ọmọ kọ́ọ̀tì ẹ̀ síwájú lé <laughs> wàláì tọ́lọ̀ bá ní ó di mílíọ̀nìyà ń bẹ́ ó padà di mílíọ̀nìyà má gé fúláwà nulẹ̀ ẹ àwọn fúláwà tó wà nulẹ̀ má gba alágbàṣe má mọ́ọ̀pù fún rẹ bíìsì tó bá ti bíìsì àrùn yẹn yọ pa wọn ọlọ́mọta sọ ní bẹ́ẹ̀ tó ẹ̀yọ́ màá yá mi torí àsìkò wa wọ́n ní kò tó máa ṣe àṣìṣe kan fún láwa tó bìlẹ̀ kí nǹkan bá ti dàrú ẹlẹ́ẹ̀kẹjọ alibukul òun náà ní ahun kí ni mo gbé jàmá ahun gbogbo ẹ̀yin ọkọ ìyàwó tẹ wà ń bí àwọn tí ò ní àrùn yẹn lẹ́mìí àwọn díẹ̀ ni tọ́lá àwọn sísá ń kọ̀m̀plẹ́n gan-an ipe àwọn àbú ya hùn àbú ó sì gbọ́dọ̀ ya ohun tí máa ń ṣe súnà tòótọ́ torí pé ahun àrùn ni mọ́rọ̀dù ni tí máa ń fa àdáwò fún yàn tọ́lá bá ń ṣe sàárà tó ń tọrẹ ànábì ní sọ̀nà ìhùn màrúfi tẹ̀kí mọ̀sọ́rí àṣù ànábì ní sẹ́rí kéèyàn máa ṣe sàárà kéèyàn máa tọrẹ ànábì ní yín máa ń dá aburú tó fẹ́ jálùyàn yín máa ń dá padà ni. àwọn wàhálà àrùn ọlọ́jọ́ pípẹ́ fìtínà tó bá ń ṣe sàárà ẹni tó sì ní kọ́kọ́ ṣe sàárà fún tó lè ní ládàá ju ọ̀nà níyàwó ẹ̀ bàbá fún àáfà ní ten thousand tó fún ìyàwó rẹ̀ ní five hundred ládàá tó gbà lérí tìyàwó rẹ̀ ó ju tàfà lọ nídìí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àyà àwọn sáwọn òbí wa ẹ má jẹ́ ayahun sáwọn ọ̀rẹ́ wa ẹ má jẹ́ ayahun sí àwọn ẹbí wa ẹ má jẹ́ ayahun tó bá ti ní tó bá ti ní wọ́n máa lé ọ káàkiri ọmọ ìyá mi tó bá ti ní lọ́wọ́ wọ́n máa lé ọ káàkiri nígbà tó ní sọ lẹ́ni tí ò ní wọ̀n ní lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti wá ń wáyé ọlọ́run gbé ọgá àjà wọn lọ́nìí ó dákọ́ ọmọ dúpẹ́ ọpẹ́ náà nìkan mọ fún wọn. àwọn àwọn ọ̀dà o ọlọ́ni wọ́n máa ń yú kọ́sọ́ hanafsi wọ́n máa ń yú kọ́sọ́ hanafsi gbogbo ẹni tó bá lọ lè dí ẹ̀mí rẹ̀ lọ́wọ́ tọ́lá kó níbi ahun ẹ̀mí rẹ̀ fàwúlà ika umul muflihun àwọn ni wọ́n bọ́ lọ́wọ́ wàhálà nílé ayé ń bí àtijọ́ alìkìyàmà abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sà sí wá ní àtọ́ rẹ̀ ẹlẹ́kẹsàn alhirs ojúkòkòrò kí ni mo pè jàmá ojúkòkòrò ayé kéèyàn máa wà contented kéèyàn máa ní alkọ̀náà contentment ọmọ ya ọ máa béèrè kọ̀náà ni o alámọ̀dúsùkì ni tọ́ba fi ní kalẹ̀ sọ fún ọlọ́run ọlọ́run mọ́sà fún mi ní ìyáyọ ọkàn contentment gbogbo ẹni tọ́lọ́run bá ti fún àrùn ọmọ sí ọkàn rẹ̀ àrùn kíni ojú kòkòrò kò ní tó ojú kòkòrò yìí ń dààmú àwọn tí wọ́n wáyé tọ́ka máa wáyé yọ́ máa wáyé yọ́ máa wáyé nítorí ẹ kó ṣe nílé ayé nínú ìjọsìn ayé tí ń wá òjẹ́ kórìí ṣe tọ́ba wá jáde láyé yọ́ wá fi ayé lẹ̀ fún gbogbo àwọn tí wọ́n máa jayé òun wà lọ́lẹ̀ ṣe ìṣòro lọ́run nítorí ẹ kó múdọ̀lù nínú bàdà kò múdọ̀rùn òfòdì méjì kọlọmọsà sọ ní kọ̀ọ̀kan wa níbi aburú bẹẹ, ojú kòkòrò yìí ń dààmú ọkùnrin ń dààmú obìnrin kọlọmọsà sànú ẹni wa ó lówó lówó tó fi fẹ́ yàwó kejì wọ́n lówó ọwọ́ ọmọ obìnrin tó níwọ̀n nífẹ́yàwó léhun tọ́kọ rẹ̀ sì lágbára kí ní dáwọn náà láàmú kí ní dáa láàmú ojú kòkòrò ó wò pé ọkọ òun yìí òun ọ̀fẹ́ kẹ́ni kankan bá òun ṣíà rẹ̀ ọlọ́run sì ti sọ ní Kùránì pé ẹ̀yin méjì mọ́síná ẹjọ́ ṣíà rẹ̀ ni wọ́tò láàdá ẹ̀yin mẹ́ta ẹjọ́ ṣíà rẹ̀ ni márùbá ẹ̀yin mẹ́rin ẹjọ́ ṣíà rẹ̀ ni aláàní kẹ́ ṣíà rẹ̀ ìwọ àfi tí ọba lágbára tí ò lówó lókù wọ́n gbà fún torí wọ́n padà wá kó wa lábàáyín ojú kòkòrò ń dààmú àwọn obìnrin lẹ́ni débi pé wọ́n kò lé ọkọ látara ọ̀rọ̀ ayé àwọn ọmọ pé iná máa lè oṣù yusrọ̀ wọ́n ní láwọn àsìkò kan ànábì yóò di oúnjẹ sínú ilé oúnjẹ tí wọ́n jẹ lọ́dún kan táwọn ìyàwó rẹ̀ jẹ lọ́dún kan nígbà míì yóò sì tó wọlé aníkílẹ́ní wọ́n ní kò sí kankan ànábì wa ni mo ti dà sáwẹ̀ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ayé ṣe máa rí nìyẹn ìgbà wa ń ṣe bákan oníwọ̀ ń lọ ibo lọmọ tó ń lọ àrùn ni ojú kòkòrò àwọn obìnrin àrùn yẹn ń dà wọ́n láàmú débi pé fẹ́ bá mú kúrò ní inú ilé àbà níbi tí ìdí lọ lè pọnmi odò níbi tí ìdí máa lọ lè fọṣọ lódò ẹ wo bí sẹ̀mí yẹn ṣe dáa tó ká mọ̀ọ́sọ̀ kan yókù fẹ́ bá wá mú wá ẹ́ sínú ilé flux tómi ń yọ tẹ́ra wọ́n ṣe mọ́ sí fún yọ́kàn jòkó yọ́kàn ni ẹni tí ò sí a ṣe irú ilé tó yẹ ká máa gbé ni ibo ni ká máa wá gbé ṣé ká padà sábà ṣé ká padà sábà ni yọ́ mọ̀ wá kanra kí ló ṣẹlẹ̀ I don't like this apartment I don't like this house ọmọ dúpẹ́ ní sẹ́ni bó ṣe rí àrùn tọ́wọ́ lọ́kàn rẹ̀ yín tẹ́bá tó kọ́ duplex lọ́dẹ pé yàrá mẹ́rin lókè òun nìkan nílò gbogbo ẹ̀ lọ́kàn tó ń ṣe rí kọ́njọ́ kan kí ló ṣẹlẹ̀ kí ló dé ajá ó ní wàláhì ìkòròdú tá ń gbé ìyàdó láàkì environment yẹn ó irun irritate mi kí ló wá fẹ́ ẹ̀dí mọ́ lọ sí Àbújá lọ́ba ní tó ẹja àtàlẹ́ yìí abẹ́ ìbòyìn abẹ́ fẹ́rẹ́ǹtì ẹ bá tó ń gbalé lábújá ẹ tó kọ́lé sábújá lọ́kàn tó ń sọ̀rùn kọ́ ni táàrùn burúkú yọ̀bá ti kúrò nínú kíni ọkàn rẹ̀ lónìí wàlá ilé táwọn mínísítà ń kọ́ mo fẹ́ kọ́ kọ́ńsìn o ẹ tó kọ́ tán lónìí Àbújá ìṣẹ̀ ti wà ó ti wà lólè Àbújá yìí mo ṣe ń jọyìn mọ́ ẹ díkà lọ London bóde London náà kò ní wà satisfy àrùn ni ẹni tí àrùn yẹn máa ń bẹ lọ́kàn ìyàwó ẹ̀ ah ó ti gbé jombo kí ni ogun ogun ogun hirisu àbí òun náà ní kú bẹ́ẹ̀ kan bá ti kú ládùúgbò ẹni kí á di àkọlẹ̀ kún wọn lọ́wọ́ kálẹ̀ wẹ̀ ẹ́ ilé ayé ò lè fún yẹ́lẹ́ níyàn àfi tẹ́yìn bá rí àpẹẹrẹ kú ìyàwó rẹ̀ bá ti ń dọ̀ láàmú sásọ fún àwọn ọmọ tí wọ́n ń wẹ̀ kú ipe ń jọ́jáde kan bá ti kú ládùúgbò ẹ dákun ẹ pè mí ó ní sọ fún pé abẹ́sẹ̀tò kan kan wọ́n ìpè wọ́n fẹ́ yanjú kankan ìpè èyàn àti ìwúmọ̀ lágbàdì àwọn oníkẹjọ débẹ̀ láti máa ń sáà sí wọ́n ti rán yín lọ jazakumullahu khairan nígbà bá débẹ̀ torí ẹ́ ṣe báyẹ̀ òun ṣe mọ náà ni àṣẹ́mi náà padà dá tèmi náà lẹ̀ tó bá ti délé ọkàn rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ máa mú wọn lọ hálíkọ̀ ọ̀kan ọmọlọ́lẹ̀ gbọ́wà sí ẹjọ́ ọmọ tọ́lọ̀ nítorí ẹ̀dá ilé ayọ́ tán lógìgì bí nẹ́fà sí máa múná lọ lógìgì yẹn bẹ́ẹ̀ ni ilé ayé máa tán lógìgì fọlọ́mọdé ó ti tàn fẹ́ni kọ̀ọ̀kan wá nísìnyí nídìí bẹ́ẹ̀ ẹja gbé ayé sẹ́mi mọ níwọ̀n o ẹlẹ́kẹ̀ẹ́sán nìyẹn jama tó ẹlẹ́kẹ̀ẹ́wá alikibur ó náà ni ìgbéraga kò ló ní màràn kò ló ní tìjú kò ló ní bẹ̀rù àwọn tí wọ́n bá fọ àrùn yẹn kú nìyẹn ẹni bá ti ní yóò lé aláfisùn àbí oníbẹ̀rù àbónítìjú àbónímọ̀ràn ọ̀wá ní kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta o ti gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà parun ọba jẹ́ àfà ọba jẹ́ imam ọba jẹ́ hafiz quran wàá múru ṣúrọ bẹ́ẹ̀nàhùn ọlọ́ni rẹ̀ muhammed ẹjọ́ máa ṣe mọ̀ràn ẹjọ́ máa ṣe mọ̀ràn kẹ́mà ẹjọ́ máa yára yín nílẹ̀ akáyì ẹ̀dọ́kùn kí ni ọlọ́run fẹ́ káwọn sàábà fún ànábì nínú tí ò lè fi náà jìbìrì àmọ́ gbé kalẹ̀ nítorí pé tá a bá ti pé méjì mẹ́ta mẹ́rin àbíká máa rẹ̀spẹ́tì ara wa àti mọ̀ràn láàrin ara wa ìgbéraga ànábì ní bàtàrọ̀ lhaq kéèyàn máa fẹ́ gba òdodo wọ́n bọ̀ sọ̀rọ̀ wọn lóun ṣe bí díà ọlọ́run filẹ̀ oníṣe bí àwa ti ń ṣe súnà kẹtó dé bẹ́ẹ̀ ni lóòótọ́ ànábì díà lèyí tó ń ṣe ìfilẹ̀ ìgbéraga ni wọ̀gám tún dáàs ànábì ní kéèyàn máa fojú yẹ̀ yí àwọn èèyàn ní wọ́n pè ní ìgbéraga ìgbéra àwọn wo làwọn níbo làwọn ti ń bọ̀ ta ni wọ́n àrùn ni o onígbèraga sì ní ọlọ́run bá ròyìn rẹ̀ ọlọ́run ní fi sudurihim illa kibr ọlọ́run bá ní ọkàn àwọn olùbalẹ̀ jẹ́ yẹn ìgbèraga wà ń bẹ̀ máa hùn bíbá ligi ah, ipa àwọn ọ̀ka mọ́ ó ti parun kọ́lọ́mọjà parun o kadhalika yatba'u Allahu ala kulli qalbin mutakabbirin jabbar ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ onígbéraga ọlọ́run ní àádìí ọkàn wọn àní tí wọ́n gbódodo títí tí wọ́n fi parun gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onígbéraga níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ onígbéraga anabi ni la yadkhulu jannata man kana fi qalbihi habbatu khardalin min kibr gbogbo ẹni tí ìgbéraga bá ń bẹ nínú ọkàn rẹ̀ kọ́mọ́dù dèdè ní tó kéré ju ọkà bàbà lọ bó ṣe kó kéré tó ó wá jẹ́ pé ìgbéraga wà lọ́kàn ẹ̀ àrùn ni ó wá gbé dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ànábì ní kò ní wàlìjánà bẹ̀rẹ̀ yóò kọ́kọ́ wọ ọ́nẹ́rẹ́ kó tó wàlìjánà torí kọ̀dọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó ń sikí ni ọkàn tó lálàáfíà illa man atallaha bi qalbin salim ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn kátàkà yìí àmọ́rọ́dù ni àrùn ni ìbáyé jẹ́ ìbẹ̀sìn jẹ́ ìbọ̀rún jẹ́ ìṣokùnfà anájọ́ kìyàmà kọ́lọ́mọ́sà wò wá sàn bẹ́ẹ̀ o àwọn tá a ní gbogbo ẹ̀ ẹlòmíì ní gbogbo ẹ̀ bá ṣe kalẹ̀ kọ́lọ́mọ́sà bá fún lálàáfíà ẹlòmíì ní mẹ́ta ń bẹ̀ ẹlòmíì mẹ́rin ẹlòmíì méjì ẹlòmíì ẹyọ kan ọlọ́mọ́sà fún lálàáfíà gbogbo yìí tó jẹ́ àrùn ọkàn oyè tá a kàkalẹ̀ yìí kọ́lọ́mọ́sà fún lálàáfíà ń bẹ̀ tába ti wá lálàáfíà ọlọ́mọdé àtọ́ padà síbẹ̀ mọ́ wà tába pàdé ọlọ́wọ́n ọba kọ́lọ́jà pàdé ọlọ́wọ́n ọba bíi kọ́lí bíi sali subhanaka allahumma wa bihamdika ashhadu في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون